استوفي فيما لا يدومك واستحدث فيما لا يفارقك جد من جهة المكان وأما الحب بالعالم فمعنى تجاهها وتقوها إذا اجتمع الحق واليزيد في بيت الحفلة واستقبل الكتاب ودارت بينهم في الرجال أتاك حديث لا يبلغ الفقه يبيت سليمان طلوعا وغروبا إذا ذكرته الشمس زال عقبها وزال حدث قلبي محسن خلافه أتى كعاده لا يمهل سماحه شهي إلينا نثره وكرامه شهي إليك إذا ذكرته النفس زل عنها وزل عن القلب المعنى ظلامه نعم إذا خرجت إذا خرجت من وجودك فلا تلحقها بمثلها فلا تلحقها بمثلها تلحقها تلقيها وتسجد لسوء تسجد وتسجد إن يبدأ لنفسك فتر الجد بها فلو حرصت على الحق مع بدنا نعم أو في الضرورة فإنه كان بالسجود لا حسن فاستبعد له ذلك واستعمل كل هذا الدليل قبل الصلاة الله قبل الله

فإذا إذا الزرع كل ذوق فإذا الزرع فإذا إذا هذه المرة الثانية أو الثالثة في نفس الكلمة في الفقرة بسم الله من بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للأنام وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين فأهلا وسهلا بكم إلى قيم الأخلاق وذكر بعض من هذه القيم والقيم التي تستقام بهن الحياة السليمة وكذا ينال بهن العبد وجه ربه العظيم هو هو ضمن سلسلة بالمعاني المستندة من أقوال العلماء المستمدة من الكتاب والسنة والعقل السليم فكونكم ما سطره ذلكم العالم الجديد شيخ الإسلام الثاني محمد بن أبي بكر ابن القيم لمدرسة الجوزية رحمة الله عليه أبو عبد الله وكل فقرة مما ذكره كل غالي أو غالية يجب أن يكتب بالذهب لا بمالها فحسب بل بالذهب فإذا استنار العبد بهذا النور القيم البين البائن فلا يراد له الضلالة ولا الزلة فالزلة تختلف عن الضلالة من حيث مستمد كل منهما أما الزلة يأتي أو تصدر من عالم أخطأ أما الضلالة فلا ترتجى إلا من جاهل فالضال لا لا يسمى بعالم كما أن الزلة لا توصف بجاهل بل الزلة للعالم الذي زل لخطأ أو ضعف في الاجتهاد أما أما الجاهل فلا يوصف بزلته لأنه في البداية ليس بعالم ما مشى على طريق العلماء فكل طريق غير طريق العلماء طريق الضلال أما العالم الذي استقام على الطريق قد زل قد قد يعني قد يقع له تقع له الزلة لضعف أو لخطأ أو لما علمه الله سبحانه وتعالى من الأسباب ولذلك يلزم الإنسان الذي يريد أن يعبد الله كما أمره أن يقرأ مما سطره من بحسابنا نحن ولا نزكي على الله أحدا قد جاوز القنبر ومنهم قالة العالم الشيخ شيخ الإسلام الفقيه الأصولي النظري كل هذه الصفات كلها كاملة في من؟ في ذلكم الرجل العالم الفريد في عصره أبي عبد الله محمد بن من؟ ابن أبي بكر ابن القيم الجوزي adúgbò fọ́lọ́wọ́ bá Allah bẹ́ẹ̀ látọrọ àlékún kí a ti kì fún nabiyyina Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi tá a bá tira wa dé ó ní èyí tábà ń sọ fún wa nínú kíyàmù akhlaq àwọn kan tó yẹ kí mójútó ní ìbára ẹni sọ̀rọ̀ tó ṣáájú lé ní aníkíyàn kírun ó àwọn dandan àwọn tí láwọn ọ̀gá tí èsì dáadáa tí ẹni ra àánú ọlọ́ ṣùgbọ́n táwa ní ká máa ṣe èyí tí ọ̀dẹ́ fi tí ọ̀jẹ́ dáadáa wa ìbánilò ṣe sí ètò tí a bá ń sí tó rìn lójú ọ̀nà ìparun ni àṣìláwọ̀ kan bí ìjọba tí a bá ibi tá a ti bẹ̀rẹ̀ lénìí wọn ni qala al-mu'allif al-bakhil faqir la yujar ala faqri afáàní àwọn aláìní àwọn aláìní ni ṣùgbọ́n kò ní gbalada lórí àìní rẹ̀ ọ̀rọ̀ ibi ìsìn nǹkan púpẹ̀ àkọ́kọ́ ń fà ní pé gbogbo tó bá bá wa نیمون تو شرطے عبارتی ما يصيب المؤمن من نصح ولا وصح ولا هم ولا هزل حتى الشوكة يشاقها إلا كفر الله لي من خطايا وتكفير القلوب إنه قلم فرعين أنا من المسلم توالى مصر إنه وعلى inú ìnira kí ẹ ní ohun fẹ́ nǹkan kọ́ ṣẹlẹ̀ sí kọ́dà lórí ẹ̀kọ́ tó bá gún wa tó bá ọlọ́run ọba fi kó àwọn ẹ̀ṣẹ̀ wa jìnnà sí wa inú ẹ̀ náà ni àjọkọ́ kí ẹ má nì torí àdánwò tọ́lọ́run fọ́mí sí wa òsì bí ẹ tó bẹ́ẹ̀ nìyẹn lówó rí tí nígbà yẹn fakir torí pé ibi tó ń ti ní fákòrò tiẹ̀ ni pé fọ́kànlá àṣíà mímọ tọ̀gbọ̀n inú ilé inú fún sòrò àwọn ìtọ̀gbọ̀n inú ilé inú sòrò ìtọ́kàn rẹ̀ ó fọkàn balẹ̀ sí orí ìyẹn lè lówó lọ́gbọ̀n òjẹ̀rí tí ó fàkùdá ẹ tó wá sọ ìdàkejì rẹ̀ tó yẹ kó kò sẹ́ńtì ìbá سرور وحزن واجتماع وفرقة وحسن ويسر ثم ذوق وعافية أبغى ثمانية هذا لما ẹhẹn tàbá ìlú lọ tiẹ náà lọ ṣùgbọ́n tàbá níyàtọ̀. لا بد للمريض ثمانية فمك واجتماع مبرقة ومسلم ثم تكون عافية àwọn kan nígbà tó ṣe pé bọ́mbá wí tí ó bá ní kọ́lá rọ̀ṣúlù bá ti bá rọ̀ sọ̀tà ẹ̀ sì mọ̀ pé kọ́lá rọ̀ṣúlù láì ó ń bẹ̀ ń bẹ̀ torí ẹ̀ afáàní nǹkan mẹ́jọ tó hàn sẹ́ńtì ò ní gbà yóò bẹ nígbà kan kò wá sí èèyàn mẹ́ èèyàn yẹn tí ó bá ti jẹ́ èèyàn àgbẹ̀bí yóò bà náà kò lè ìsẹ̀lẹ̀ lè mú ìmú mi ká ìnàmọ̀ká náà إلا أن صور إنت آتي ثمانية أو يشبه الله آتي ثمانية كلها إلي ألون اللهم سلم سلم ọlọ́run bá kú méjì ẹjọ́ báyìí àwọn ńlá lẹ́ẹ̀kan náà ó lè báyìí lẹ́ẹ̀kan náà ó bá sì wò kápọ̀ lẹ́ẹ̀kan àfi. àkọ́kọ́ ni sọ̀rọ̀ wà lóṣù náà wà tí máa ń wà lóṣù náà. وانفروا وأنتم مسافرون عافية. Sọ́wọ́ tọ́dún yóò máa dùn wípé wọ́n ní kárí. Tó bá ti wọ náà sọ́wọ́ tó ìwé ló wà lórí nígbà ní ìbànújẹ́ wọn kò sàkóso. Ṣé èèyàn mọ̀ gbà pé ìgbà kan wọ̀ ọ́ kàn máa banújẹ́ tó bá bí ogójì ló pọ̀ àmì jẹ́ kan ò ní lè sọ̀rọ̀? orí jẹ́ pé nìkan ló ti sẹ̀wọ́n ní kan kan rántí èso wa burú yóò wá gbé tó rántí yẹn lọ ìbànújẹ́ yóò wá sẹ́wọ́n tí ó ṣe ọrẹ ọkàn kò bínú ó lè wá jẹ́ pé lẹ́yìn wákàtí méjì wọn báyìí tí mo bínú sí gẹ́gẹ́ lélẹ̀. bákan náà wọ́n ju ti máa wọ́n máa ní fúrúkọ̀ ọ̀ṣílẹ̀kọ̀ fúrúkọ̀ ní pété yẹn wọ́n á sì máa ṣe kú gẹ̀gẹ̀ ní hádìí fúrkọ̀ gẹ́gẹ́ bí kí ẹ̀ sọ pé tọ́ ifá àmọ́ fúrkọ̀ òun ni gẹ́gẹ́ bí kẹ́kẹ́ pé eléyìí ni gúrùpù mi fúrkọ̀ ti àná àmọ́ fúrkọ̀ òun ni kí n kà pé gẹ́gẹ́ fún ara rẹ̀ tó ti máa ní ìsìn ẹ̀lfúrkọ̀ àmọ́ fúrkọ̀ òun ni gúrùpù gbàtẹ́ pín òní fúrkọ̀ pínpín ni fúrkọ̀ àbí ìtẹ́wá pín sí ni kí ni òun fẹ́ràn ìyẹn mi pẹ́ wá ní ẹ máa fẹ́ pọ̀ ọyá ẹ tún separate bó ṣe rí nìyẹn tá a bá wò ó dẹ̀ ní tábísí náà kẹ́yìn ẹni tábísí náà kẹ́yìn ẹbí pé àyínà àṣàkùkà àṣìrìsì ní ìnàbà lọ láyé wọn náà tún ti já lọ bí ká látún sọ ọtọ wá ọwá sí ẹ táǹkẹ ọwá sí Ìlọrin wá sí tó bá yẹ ọmọ abẹ pẹ̀lú àwọn akáwáyọ ní sí pẹ̀lú ọmọ tó bá rọ ọlọ́run nígbà míì lọ́rọ̀ á nira èèyàn máa náwó owó òní tó tí èèyàn bá wá lọ tí èèyàn bá rí dáadáa báyìí sì dẹ́dà ló bá mú ẹ̀kọ́ báyìí dáa ẹ̀rá ẹ̀wà fọ̀nbá sáàkùn tẹ̀lé nígbà náà ṣe sí tìmọ̀ báyìí nínú ẹni gbígbé ẹgbẹ́ wá ní ìbànújẹ́ ní ìsìn àárẹ̀ owó mọ́ múyàn tí ọ̀bá lówó lọ́wọ́ gan àwọn àárẹ̀ ó lè máa dín jọ́dọ̀ bá lówó lọ́lẹ̀ tí hospital ara rẹ̀ ó sì máa yá torí pé yóò náà ní í ṣe pẹ̀lára ọlọ́run ti kọ́ owó wọn dà wọn wọ́n wá sì fi owó dányẹ̀ wò ọlọ́run dáná ní ìrẹ̀wò sọ́nà wa rẹ̀ sọ́nà tó kàn ṣe pé àwọn arúgbó ẹ̀ lórí wọn ṣùgbọ́n nìkan àti ẹgbẹ́ òun يكتسب الفقر لنفسه والفقر ليس من عهده قال الذي اكتسب الفقر لنفسه هو ذلك الرجل البخيل البخيل أن يقول له سبحان الله ثم يوم ما صلى لا يترك بك ما يترك تبي با با تريك بك كيف يا دنيا كلي تعمل جامي يعني كل ما صدي دي يا بيبي yóò máa gbígbé sí ayé aláìní ìkan wà máa gbaládá ló bá láì nínú ìwọ ò ní kí ló fi àjẹra rẹ sí double tragedy ṣẹrẹ ni tí ò bá ní tó bá ṣe sùúrù bí ìpínlẹ̀ yóò jà wàhálà fọtò yóò gbẹ̀san tọrọ àdánwò Ọlọ́run sì ti kọ dáadáa mà bọ ìwọ ń tiẹ ìwọ ló ń fa àìsàn yẹn àìsàn ẹni yẹn wá bára rẹ kì í ṣe kó ní àwọn èèyàn kan mọ̀ tó tí ọ ní dédé táì tọ́mọ̀ tó mọ́ ń jẹun wọ́n dé láago méjìlá wípé yọ́ jẹun títí aago kan ọ̀gá gàbátà ti lọ kí ó lọ o lè dágbére bó o fẹ́ lọ jẹun nígbà tí ẹ kí sórí ìtàn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi àwọn retí kọ́ lọ jẹun látẹ̀lé ìwọ́lẹ̀ àwọn ò lọ nígbà tẹ́ bá dágbó fẹ́rẹ̀ ẹwà rí wọn fi ẹ̀rí lọ ilé kí ló dé ibi wà lápá lẹ́jú yáàní albàkílù fàkírù láyé jẹrọ àyàfọ́tò bọ́fà ṣe sọ̀rọ̀ ilé ìsìn àti wọ́ọ̀lù àkámọ́dà irú ẹni tí ó wà gírí òun lẹni tí ó bá ṣàwọn wọ̀n yóò kọ̀ ṣó àdáfsì ìfọ̀ọ́láyé gan muflihun àwọn tí wọ́n jèrè lẹ́nu tó bá kó owó ìjà owó lọ́kàn rẹ̀ wọn lẹ́yìn kan ń máa ń mu mílíkì ẹyọ kan fọ́jọ́ méje bẹ́ẹ̀ ó sì lówó tó bá nínú mílíkì máa mu kò lé wọn ní wọn wọn bá dán ọ lóṣù tó pé mọ́jẹ́ kí mílíkì pọ̀ ó lè jẹ́ gan míì tó wá mú mílíkì kan kàn sí láàárọ̀ ọ̀pẹ̀kọ̀. Wàláì wọ́n wí fún mi, mo sì mẹ́ni tó ṣe pé tó fi dórí ìṣáná. Wọ́n wọ̀ jọ ní, a ní kí iná náà pa, ṣùgbọ́n tó bá ti mọ júwe bí èèyàn òfòrí ọlọ́run kò ní gbalada sùúrù. Ṣé wọn pẹ́ ni tó ń ṣàwọn náà ṣe sùúrù lórí ebi? Ayọ́ ṣe sùúrù lórí ọ̀, ṣùgbọ́n láyé jọ̀rọ̀ alàdá ni kò sọ. Ibi ọmọ pa kò sì ní lè dìde Tó bá ilé jẹun, àwọn tó ń bá jẹ́ ló ومن يبخل فإنما ṣẹ́yìn náà rí báyìí tọ́lọ́ ń bá rúbẹ̀ yìí wọ́n pẹ́ tó bá ṣọ́rọ́ san fún ara rẹ̀ túmọ̀ rẹ̀ báyìí pẹ̀lẹ́ ni tó yí kókó jẹ tọ́lọ́ bá tó wá fẹ́ dín pẹ̀lú rẹ̀ èèyàn ń bọ̀ ogó jẹ pamọ́ báyìí ó gbé sọ́dọ̀ olóògbé ó ti abẹ́gi nígbà olóògbé ó fà á ní bye bye. ó nígbà ìgbà tẹ́ ẹ̀ parí discussion pẹ́ tó lọ báyìí lọ́ba láyún jẹ́rọ àlàsọ lẹ́tẹ̀dẹ̀fàlù wọ́n ṣàwọn torí pé kò sí rìpàkọ́ṣà àwọn orí ẹni tí ń ṣe nípa ti bẹ̀rẹ̀ òfin jẹ́ pé nínú ẹgbẹ́ ìròyìn nàbí yìí náà Muhammad sallallahu alaihi wasallam kò ní pé ànábì káàdà kẹfíìrò àtọ̀ àtọ̀ àtọ̀ àyà níbi àwọn fíì ní kankan torí tó ń gbọ́ inú yàtọ̀ sí nígbà àtẹ́ṣe tó ń bá ní nǹkan kó máa rí lára ẹlòmíì ní máa wù ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àdámọ̀ tiwa ni pé kí gbogbo tẹlòmíì kó máa ṣe kí ni o kò kó sọ̀rọ̀ tiwa ẹ̀ńtọ́ pè ní ṣòfò ní àwọn tó kọjá ẹnu àlà ṣe é mọ bí àwọn ọmọ kékeré ṣe máa ń ṣa wọn tó bá ní fún àwọn nǹkan ni ṣùgbọ́n tó bá fẹ́ tọrọ tọrọ ọmọ kékeré tí ò bá fún ẹgbẹ́ ní sí jama ọ̀tọ̀ wa gbé sẹ́yìn náà ni irú àwọn títí ṣẹ̀fẹ̀ kò bá ìjọmọlúàbí kò sì bá nínú ká máa pọ ẹni tí máa ń ṣàwọn ọlọ́mọ kékeré máa wò ní ìsìn wọ́n ní nàbí yóò lọ ìdílé wọ́n á béèrè pé ẹran tó gbé fún wa mélòó ló kù àwọn ní ìyàlá àìsà sọ pé gbogbo ẹran ẹ̀yẹ ni ó ti tán àyàfi kí ni o àyàfi bóyá bíi ẹ̀dùn àbíkè àlámì wa ni kán sọ bẹ́ẹ̀ gbogbo ẹran yẹn ló ṣe kí ni o lọ ṣẹ́kù àyàfi táàyà kan gbẹ yìí mo ti sáré parí ọ̀rọ̀ ẹ̀ báyìí kí ló ní ìdìbò ilé tó ṣẹ́kù onílé tá a bá ti jẹ́ yóò bọ̀ sí kí ni o ṣùgbọ́n wọn náà àǹfọ́kọ̀tún lè ṣe é fún tó yóò ṣe àìní máa ń ṣàwọn oníṣàwọn fún ara rẹ̀ nínú àwọn ọmọ náà sábà báyìí àwọn sábà sọ àwọn èèyàn wí dáadáa fún yóò sì mọ nígbà tá a ti sọ̀rọ̀ pé ijọ́ tá a bá ti ṣe dáadáa ọlọ́run san fún abọ́lọ́mọ yóò jáyé nìkan kó já bá láti ààbà náà àwọn èèyàn tí wọ́n ń gbé oríṣiríṣi fẹ́mi lágbé imam a lájọ́ tẹ̀ ti sọ kí ní ìfún kò sí débìnà bá ti ṣe báyìí báyìí lọ́lọ́ ti dá padà àdéhùn táyé ni tó o bá ti ṣe dáadáa wọ̀lọ́ọ̀yì látàyé lọ ti tó bá lè ní sọ̀rọ̀ wà má àǹfọ́kọ́tún lè ṣe ìyìn

أماتهم مجفع كيف كوانا لك على البيسة لا لو جمع على فضل ولي بيسة وليشي إتوشي وكهذا لينتبه الجميع أن من مكارم الأخلاق في حق المسلم أن لا يكون بخيلا نعم تأتي كبير síta ò kódà mo rántí bíkì nígbà tí mo fẹ́ ṣèṣàmù bíkì mo rántí pé mo sọ ń jọ ṣùgbọ́n kò sí láì lọ. àṣẹ́gbọ̀rọ̀ àná wọn tó ṣe tòrò afáàní tó nǹkan bá ń bá ìbò bẹ́ẹ̀ nira bá ń bẹ̀yàn wọ́n mà dáko ṣe sùúrù lórí rẹ̀ dúkú ọ̀rọ̀ bá wí lọ́dọ̀ ẹni tí ó máa ṣe kí ló máa ń pè é ìrègùn lórí láṣùrùbá lè ṣírí àti mẹ́ni má gba omi wà látàmùdù ìsàmá àtàrí wà ṣe má tó ká sán ẹ̀fọ́ alákàwé ẹ̀já lọ sókè mo fẹ́ fò ní ṣùgbọ́n ó dàbí òwú yìí púpọ̀ ọ̀yá fàmáfin dọ́mà ṣẹ́rù gbọ́n tí ìmọ̀ọ́mù ṣáàfihàn nǹkan wọn àǹfààní ni ẹlòmíì tí bá ń ṣe yóò máa sáwọn yóò sì túnmọ̀ kọrin yẹn fúnra rẹ̀. Ogun jẹ pamọ́ tọ́ta látàrí ojú sẹ́yìn. وما في النار إلا الظمآن ماء wọ́n lọ ń sọ pé àbáni tí ẹ̀ máa ń wọ́ omi lọ sí inú náà ni àwọn òlẹ̀ omi bẹ̀ ọba tí oníyàn àgbègbè bàfíìlù ni látàkù sàmáhàtà tọ́ba iléeṣẹ́ wàhálà ni àkọ́kọ́ àti kejì fẹ́ súnmọ́ra wọn ẹni tí ó máa fi ọ́ sì yànrà ẹni tí ó máa fi ọ́ ṣèlú ẹni tí ó máa sọ̀rọ̀ sí ọ àfáàrú fún ọmọ ìgbọ̀ngọ́ kí òògbẹ́gbẹ́ ọ kọ́ gbàgbẹ́ kú ó pè é ju orí á má ti yàn wọ aṣọ tínú rẹ̀ ń dùn tó ń tu agbádá tẹ́nìkan ni ẹ mọ owó ọ̀láàrí lánàá náà ni mo fún etí ẹ̀ mọ̀ pé ó fi tiẹ̀ báyìí. kò tún wá tètè gbọ́ àbí àbá àdúrà kan ni mo fún yín. yóò fẹ́ lè pọ̀ òun ló ń pọ̀ ẹnu gbígbẹ pẹ̀lú kí ìsìfẹ́ pọ̀ ọ́. káyọ̀ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá aláàní yá ilẹ̀ dínà àmàna láti bùtìlú sọ́dà láti kùn bèèrè láti ọkọ̀ ẹnìkan tó bí sákìyèsí kankan ṣúrí nítorí tó bá ṣe kà fún yẹn wọ́n sọ fún èèyàn kan pé ní èèyàn kan èèyàn kan kò tí yé ṣúrí èèyàn kan yẹn ó lè jó nǹkan gan ni ó jẹ́ kí ẹni tó ṣe fún gájẹ́tì pọ̀ òun náà sì ní màmá ẹ̀ láì tọ́lá kí n kí n tẹ́lẹ̀ a máa ń sàmọ́ ara wa kódà mo fẹ́ fúyàwó láàrin èmi àti lánàá náà ni wọ́n bá mi pé kì í mọ̀ náà ìlú òsì ló jẹ́ nípa ẹgbà tó náà máa ń dà kò náà yóò sáwọ́sì máa ń ṣe dáadáa o oúnjẹ tí wọ́n jẹ nínú gbé fún àbá kìíní kan tó jẹ lánàá. ó fẹ́ ròyìn òsáàfù rẹ̀ kì í ṣe jẹ́ ó lè mélòó ló ti mọ̀ bó ti káàkiri ó ṣe mistake òun ló jẹ́ pé ẹni tí ó bá dáadáa wọ́n ju ọlọ́run nínú àwọn èèyàn òun náà tún ṣe pé wọ̀rọ̀ tún ló ń fọkàn ìyẹ̀mí ni ìfàfáhà kátàlá tààlàmá ṣìmáàlùmọ́ máa ń fọkàn níbi nínú àwọn sábà àti ìrìn gbogbo wọn ìrìn àwọn méje tí wọn gbẹ lábẹ́ àṣà ọlọ́run nínú wọn kòlẹ́gbẹ́gbẹ́ fọwọ́ ọ̀tún fi ṣe sọ́lámọ̀ wà àwọn ìjúwe ìṣàkó fanabi yẹn بمعنى أن اليمين والشمال قريبتان صحيح؟ ليس أنه يعني أنا أخفي هذه اليد حتى لا ترى ما تنفقون أليس هكذا يا أهلين؟ فيدك هذه تنفق تعلم الخير من القريب او البعيد فهذا الذي نقول احرص واحترس احذر واحتذر منه مش لن تصوم ولا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا a retí kankan torí ọlọ́run àti ìfún mi tí ẹ bá ṣe nǹkan yẹn ọ wà máa wá bówó ló ṣe máa rójú ọlọ́run yẹn ọ pa á mọ́ náà kò sáà nígbà wọn sọ èyí ò ta wá ayà koran kò dákò ṣùgbọ́n ayà koran sọ pé ìtúbìtì sọdọ̀ kọ́ ti fẹ́lẹ̀ ìmáàyè àwọn ni ẹ̀ka délẹ̀ wà tó fún wa wọ́n ti tú ẹ̀fọ̀kọ́rọ́ kí ni ó ọ̀rọ̀ àfẹ́ ìlú sáwọn ni káwọ́ tẹ̀gbọ́ngbọ́n mọ́ ni ìbẹ́ iná máa dìdí lẹ́yìn ìrún tá a ní anídìyẹ báyìí fún mọ́sálásí ẹ̀ sì mọ́ sọ pé nǹkan báyìí lẹ́nu kan fi ilẹ̀ méjì kéèyàn má dùn ún hàn olùfìdá ṣùgbọ́n wọn a máa sí hàn gbà mí nítorí àti kọ́ ẹlòmíì lẹ́kọ̀ọ́ àti pèsè ààrẹ tó o bá ríra ààrẹ bájà tó o ṣe pọ́ ọmọ fi máa praise ara rẹ tó o sì retí praise lọ́dọ̀ ẹlòmíì ní encourage èèyàn pẹ̀lú bẹ́ẹ̀ kò sí rárá kò sábúrú bẹ́ẹ̀. àwọn àrùn bá kẹ́lẹ̀ ṣe wa kí ló gbé wá gbogbo tí mo ní mo gbé wá kí ló fi lẹ́ẹ̀kan ara lé òfòlò àtàlẹ́gbẹ̀ ìlú. Ah, àwọn ọmọ rẹ kí ló gbé wá kò gbé ìdajì tí mo ní wá ìlú ìdajì mo fi lẹ̀ sí ẹlòmíì sì náwó àdéhùn òsùnmáàlù òun tiẹ̀ àwọn jẹ́ iṣu ẹ̀sìn òun ló kó gbogbo tí wọ́n lò irú àwọn kan náà tiẹ̀ ṣe máa ń gbogbo ẹlẹ́mà ẹni tí ò lówó nísìnyí báyìí nísìnyí gbà ká ní ìmáàmù ló kọ́ mọ́sálásí ẹ béèrè bí ẹjọ́ owó ló ti rówó the truth ni pé ẹ béèrè táyà bá sì béèrè ìdí òkèrà mi torí mi mọ̀ pé ìlówó ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yà tó ń náà sùn ní ìhà ìhàrá ẹ̀ bá ń pọ̀ يظن الناس بي خيرا وإني شر الناس إن لم تعف عني èmi mọ̀ pé lòdò àwọn èèyàn ò gbàgbọ́ ṣùgbọ́n ló ń tọ̀ ìjà ilẹ̀ khayra mimma yadhunnuna ẹtú bá ń sàbí yìí nà yìí nà dá ẹ̀bá ti mọ̀. so ẹni tí wọ́n wá wò kò lè dá ọkọ̀ ẹni yẹn tẹ́ni ẹ bá sì lè má dá ọkọ̀ ẹ̀ mọ́ ọ̀nà ṣùgbọ́n wọn ò ní àǹfààní kankan bẹ́ẹ̀ lẹni tí máa ṣe eh, ìrègùn kò tó láǹfààní lára ẹ̀sán rẹ̀ ti tẹ́lẹ̀ kálẹ̀ ni yóò fi kù máa láhùn pé a náà tẹ̀jú òun ìṣòro ọ̀tún منطق العربي من قبل الإسلام تجوع الحرة وصف قيم قيم والأخلاق منكم الحرة أني ọmọlúàbí lóbìnrin tí ìṣẹ̀rú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibi a máa pa ò ṣùgbọ́n bí bá ṣe pọ̀ ọmọlúàbí tó lóbìnrin látàkùn bí tàbí ìhà ẹ bá wọn sókè. Okay níbi báyìí ولا táàkùlù ni ó ti yé báyìí nìsín bí ìbáratin basitatin tajúrò lùrọ̀tù wàlà táàkùlù bí sàfihàn àmà àná kàánì wà ábìrún lọ kò sí bí ebi ó ti pa ọmọlúwàbí lóbìnrin tó tí ó wà máa fọmú rẹ̀ jẹun ọ̀rọ̀ yìí ó kó ìtumọ̀ púpọ̀ sí i wọ́n máa fi ń sọ fún yàn pé ẹni tó bá ní gàù lára ẹni tó bá níbi ẹ má sọ ti ga o ẹni tó bá níbi kò ní ẹ̀yà rẹ̀ láíláí ọ̀rọ̀ yìí bí èyí ń ṣe báyà ànẹ́bì náà sọ yìí ó ní application dáyà ànẹ́bì láyé ànẹ́bì irú ẹ̀ ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ẹni tí wọ́n ṣe sìnà ìyálà Àìṣà ló sọ fún ànẹ́bì ó ní wàhálì tẹ́sílẹ̀ tó rọ́ bá sókè sọmọlúwàbí lóbìnrin a máa ṣe sìnà ni ibi tí ìdájọ́ sìnà máa ń wà látijọ́ táyárí aráyé ti ìfẹ́ ní aráyé ti dáyé torí pé látọ̀dọ̀ ti dáyé ní gáwé àbí òun ni pé àwọn ẹrú ní máa ṣe sìnà ọmọ tó bá níbi kò ní ṣe sìnà láéláé ẹni tí ò bá ní torí pé tó fẹ́ ṣe sìnà ọ̀pọ̀ ọkọ̀ fámìlì rẹ jẹun lóbìnrin ohun kan máa sọ pé gbogbo ìtẹ ní obìnrin ò tí ì ṣe sìnà tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ máa yẹ̀yẹ́ rẹ̀ táwọn èèyàn fẹ́ máa kán mọ́ pé obìnrin mára wọn kán bá bí obìnrin bí kán bò mọ́lẹ̀ láàyè torí ibi tí ó kó bá wọn nínú tìjú ta ni bá ẹ̀ fún mi. أنا méjì وتتينو عرفني ti tí inú àárọ̀ fún ìwà وإذا بشرى بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه أم يدسه في التراب ساء ما يحكم. تمر بما بين ما يقول إيه يا يا ريت wọn àti kàbùrú kàbùrú wá gbọ́ pé ọmọ yẹn tún wá wà yẹ̀yẹ́ dandan so ọmọ obìnrin tó bá jẹ́ pé ilé irin náà ti bí yọ wà cautious ọmọ obìnrin tó bá jẹ́ tututututu kò níbi tí máa dúró sí àfààrin àwọn ọkùnrin kò júwe ọmọlúwàbí ìpìlẹ̀ àdámọ́ gidi lára obìnrin kó máa ti jù. ustaz ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ eh, kódà sáàsì kan náà bá sọ̀rọ̀ ọ̀gọ̀dọ̀ ká tó wá sọ àwọn classmate coursemate yẹn ọmọ tó ní ìdí ẹ máa rí níbi ìmúra rẹ̀ ayé ti dàrú nílẹ̀kùn mò ń sọ tààrí èyí tó súnmọ́ tòsí wa ká tó sọ àwọn tó ti jìnnà gbogbo tó jàpọ̀lé lára obìnrin ọ̀dìjú tá à ń pè lọ́làjú ó ti kó ogun ó ti kó bá ogun yẹn délẹ́mù pé tẹ́lò ní ìjọba múra àwọn agan ọ̀fẹ́ kàkún mọ́ pé ó ti fẹ́ di nọ́mọ́sí àwọn ọmọ tó wọ́n borí wọ́n ti fẹ́ máa challenge àwọn òbí wọn pé kí ló dé tẹ́lẹ̀ nígbà wọn borí ènìyàn lélẹ̀ ó ti dàrú lámì ẹgbẹ́ sán fi wọ́n fi máa sa àwẹ̀ فلا تزاول فلا أمين ولا gbogbo ẹ ti dàrú kílẹ̀kùn pé ẹni tẹ́ ẹrù kókó fọ ìpọn gan fìtínà ẹ ti ẹ̀ gan ju tẹni tí ó fọ ìpọn ẹni tó fẹ́ wàhálì disney lọ́pọ̀ sóbìnrin tí wọ́n bí ń léèrè tí ẹ ṣẹ́rú tí a máa ṣe sí ní ìtumọ̀ ẹni bí owó obìnrin tẹ bá ilé kámọ́dìsì náà tí ọkùnrin kan bá ilé kún tí èsì ọkọ rẹ̀ á ẹrù ni ẹnìkan wá ní àwùsá ah, ọ̀la ìtẹ̀sọ̀ ẹ̀kùnkù ẹ̀wọ̀n pé Islam ẹ̀rù ẹ̀rù tó bá kó ṣe sì náà wọn ní ṣe bí nù so ìyẹn lè má ra ẹrù tó wà ń tà bí àwọn táwọn òkú ẹ ìdájọ́ kí ni wọ́n kú आप púpọ̀ पैसे tí wọ́n pé torí bá yí tán kò sí tí ò ní máa dá lẹ́jọ́ wàhálì tẹ́sí ní bá wọn sókè ṣé obìnrin tí a bí ń lè rí ṣá máa ṣe ìsìnlábí ọ̀rọ̀ yóò tí ì parí wàhálì tẹ́sí ní bá tẹ̀jú ìlú kò sí bí ebi ó ti pọ̀ wọn lọ́àbí tó tí wọ́n wàá fi sìnà lọ ní wíkẹ́ndì táwọn wàá gbé lọ. ní ìrọ̀lẹ́ Friday àwọn àtà padà lálẹ́ Sunday. ìfẹ́lòdì lọ ń gbà ẹ̀mọ̀ bí kí ló dé tó ní gbogbo àwọn obìnrin náà lọ iPhone. bàbá ẹlòmí ìpèrí padà ọwọ́ mi sì ní lò. tẹ́lá ti rí tọmọ tó bá ti wọ sukùl báyìí iphone ẹgbà kí ló dé ẹ ti rí ipò ló ti rí iphone tí kan bá jáde lé ní àwọn náà lẹ́ba àwọn kan náà tún máa ń initiate ara wọn tí o lè ṣe sùúrù ṣé wàá lọ báyìí wọ́n ní àwọn nìkan wà níbẹ̀ wọ́n tẹ́ ẹ bá ilé débẹ̀ ẹ lè kọjá bẹ̀ láti fẹ́ẹ́ tó bá jọmọ bá lọ́kùnrin yìí ò nìkan gbọ́ àwọn abìkan wà gẹ́gẹ́ bí òtẹ́ tẹfẹ́ níbẹ̀ líìsì pé kí lẹ fẹ́ tó bí sọmọ dúdú ní àbọmọ pupa àwọn táwọn èèyàn wá ń pẹ́ nílé ní àwọn ẹrú ìdájọ́ ẹrú lẹ́nu gbogbo àwọn ẹjọ́rùn gba gbogbo kìíní kan gbogbo gbogbo ti rí yẹn sórí tó bá ti rí ọmọ tó wọ̀ ọ̀kan tó jókòó tó ń ṣe bákan tó ò tí ì kankan ṣe kò pé wọ̀láì kó òjú ẹrú

聊这个那个什么，那时候就是说说，为什么因为你们学习啊，很多的国际国难，商务的这些。tó bá jáde nínú ọ̀pá ti rẹwà bí wọ́n tún fídíò yìí ṣe ṣàhẹ́ tó bá fẹ́ kán apíṣẹ́ẹ̀tì ara wọn yóò ti kọ́kọ́ wò ó bẹ́ẹ̀ àkìlẹ̀ ọ̀nà ustaz àti sọ pé ha ó sì ti kan gbogbo èdè ustaza ustaza nífa ni wọ́n ń kọ́ mọ kí wọ́n rìkọ́dù ara rẹ̀ náà ni ẹgbẹ́ ẹ òṣìṣẹ́ ìgbàlódé sí ìtẹ́gbẹ́. Tọ́jà lè rí ìtẹ̀jú ìrọ̀rọ̀ tún. Gbogbo kò sí ìyíntà àkọ́kọ́ mọ̀ ní ẹ̀rù ni irú wọ̀ ni bàbá rí ẹ̀kìtì tí wọ́n lò fẹ́fẹ́ àdìgbàmọ́fẹ́ tó bá ń bẹ lábẹ́ èèyàn gidi á ní ìwé tí ìdí àwọn kan kà ní. tẹ̀jú omi ìfọ̀rọ̀ tó wọ̀nà àtàkùn olùbíṣẹ̀ díẹ̀ kí lè máa gẹ́ àwọn obìnrin. extension ọ̀rọ̀ yìí ni pé ara tó là ń bu obìnrin yẹn wídáàlì bàbá ń tọ́jú ìdí mi bọ́ bí ọ sóòkù yẹn ló bó ṣe léwu kò gbọ́dọ̀ sọ pé it belong to me extension rẹ̀ lórí tiẹ̀ náà ó ní pé òun lè ta kidney ẹ̀ níjọ́ tẹ́tì kan máa ń wà. tẹ̀júrò ìfowópamọ́tú wàlá àwọn èèyàn ní ìsìn wọ́n ń ta tẹ́gbà gbogbo wọn fẹ́ kidney transplant sixty five million sixty million forty five million fifteen sixteen million bẹ́ẹ̀ ẹni tó do donator náà àwọn pè é ṣùgbọ́n donor àbíkínà pè é òun ló ní fifteen million bẹ́ẹ̀ àwọn yẹn lọ ń dókọ́ lọ ń ta kíni o àyẹ̀ sì ń gé lífàtà inú ẹ̀sìn ìdájọ́ kíákíá ni pé gbogbo ara wa pátápátá wìdá ọlọ́run ọba mi ọlọ́run di ọmọ bá ṣe lò ó ní bí ìta wa. ẹgbẹ́ àwọn tẹ̀jọ́nù ìrọ́tún gbogbo ẹlòmí èmi ọ̀pọ̀ ọ̀pọ̀ máa ṣẹlẹ̀ ìgbà tí kan náà ọmọ ìyá sílé iṣẹ́ blood bank ni mo tó mọ̀ wá àyẹ̀mọ́ sí òun kórìíra kó wọ́n mọ́sálásí kí ẹ fún mi lówó yóò wá lọ ibi tí wọ́n kó ẹ̀jẹ̀ sí àdé ẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ mi àyíbá ààrẹ tó nídìí kì í ṣọ̀fẹ́ o every time tó bá ti fẹ̀jẹ̀ rẹ̀ báwọn kí ni máa yà ilẹ̀ tẹ́lẹ̀ dílé ẹ̀jẹ̀ tán sọ pé ẹ̀jẹ̀ kan èlò ni wọ́n ń pè náà bóyá thirty thousand àbí kí thousand donator ní ọ̀rọ̀ kò lè gbowó ní any part of the body tó bá ilé fẹ́ lòdì ìpìlẹ̀ ní pé ara tèmi ò gbọ́dọ̀ wà lára rẹ̀ àwọn kan wà táyé gbà rẹ̀ ó sì ní implication náà ibùdó àwọn tó bá ṣe sáyẹ́nsì sí láàrin wọn tí kan tẹlòmí gbogbo ẹni tó bá ṣe transplant ọlọ́dà pọ́sà àánú wa o bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá gba kidney transplant ó gbọdọ̀ máa sọ díù immunity ẹ̀ torí wàrà rẹ̀ ọmọ bá fàdà kìá mi eléyìí sára ni ló ti wá lọ́mọ bá jáde lọ́mọ bá jáde ara ó máa bá yín jà yóò rí ẹ̀yin náà wò tí ìkan sún wa lé kan náà ara ó wà máa púṣì kí ìjáde tí ìjáde bára ti máa ń ti igi tó wo ìkánná rẹ jáde òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíkì tán fi sí ara rẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè ròjà ara rẹ ó mọ bá àwọn wàá kó àwọn abẹ́rẹ́ oríṣiríṣi pọ̀ pé kára rẹ má rí bí bára àta ni àwọn àìsàn bí ọ̀tún àwọn wọlé òun là ń pè ní kíni secondary kíni infection òun gẹ́gẹ́ kọ́ ni ṣùgbọ́n torí pé wọ́n ti kó bá immunity rẹ àwọn yóò wà wọlé. ká máa sọ fún un sáà ṣùgbọ́n jẹ́ kí yìí tí àwọn kò tàdáwà ogun gbogbo rẹ̀ tàdáwà tó máa ń gbọ́wà mẹ́rẹ̀ ni nígbà tó bá kó kíndì tán ọmọ ọgbà àti kíkí wọn fi hàn fún ọ. bẹ́ẹ̀ ni àwọn èèyàn tàdáwà tán mú àwọn hàǹtú bẹ́ẹ̀ nítorí ìpín hàǹtú òde ẹ̀mà gbogbo hàǹtú hàǹtú hàǹtú kẹ́míkà olùmọ̀ tán fi ṣe tàdáwà tán fi hàn bí kéèyàn mú igi báyìí rò kó wá fún pẹ́ẹ́ wáyé zaz ishram mu títí báírò òun mu títí tàdáwà èyí tó mórí alábàábẹ́ẹ́bẹ́ nínú àwọn kẹrin so mọ́tàkùn tó bá ti ní ẹ sọ́ra fún nǹkan báyìí ó lè bọ́ sí nǹkan báyìí ìdánmọ́lá àdúgbò fi lẹ̀ bọ́ padà sórí kíta tí ń bọ̀ kó o lè ta ẹ̀jẹ̀ rẹ. ẹni tí ó bá wá sàsọ́ọ́lẹ̀ pé òun donéètì ara òun tó bá kú àkókò ní wọ́n máa ń ní èèyàn lè kúkú ọpọlọ tí ò ní tí kúkú ara tán àwọn medical practitioner ni ìtírú ẹ bá ṣe wọn lè gé páàtì tó bá ṣàsọtẹ́lẹ̀ yẹn wọ́n ní tó bá ilé fẹ́ rí any financial gratification ìwọ ni àgbọ̀dọ̀ dáhùn bóyá káwọn ọmọ wọn lè rí bí ẹ máa wo ẹlòmíì subhanallah wọ́n lọ sọ ọ kalẹ̀ wọn pé tó bá ti súnmọ́ kí ní ẹyọ́ ẹgbẹ́ fáwọn ọmọ káwọn ọmọ sí àmọ́tún tó sì bóti tò sí ṣùgbọ́n jẹ́ máa bá kó jọ fún ẹ̀gẹ́ kódà ìyàwó ìyàwó lè wọ kó nínú òun báńkì in tó fẹ́ kó ṣẹlẹ̀ ni ó sì ṣẹlẹ̀ ó lè ta ò nítorí ẹ̀ èèyàn lè falà kó kọlà sára kọlà sójú ò lè kọ́ torí pé àwọn pàtì òun bàbá tọ́jú tẹ̀jú òun ìṣòro extension mini ni pé ìwọ náà kò lè sọ pé ebi ń kọ́ èèyàn lówó wọn nítọ ẹgbàrún ẹni tó bá ní ìdí ẹsẹ̀ kan o. bóyá ẹ̀mọ̀ bá àyàn ń ta ẹsẹ̀ náà ọlọ́run dákun má jẹ́ kí aburú bá wa lẹ́yìn tó ti fi wá mọ́ni kéèyàn tó ṣì ó sì kú ẹ mọ̀ pé èmi ìwà di ẹni tí wọ́n mọ nítorí ẹni pé ikú yá ju ẹ̀sìn lọ èdè ń wo tó túmọ̀ ní ta ayé ni ikú oúnjẹ kí ni o àkókò sí sàn ju ràdàràdà àbí kí gbé ohun ní ìgbóhùn wíṣọ́gbẹ̀ àkókò bí sàn sí ok tẹ̀sà ti gbọ́ ẹwà rẹ̀ ẹ̀jú ọ̀rọ̀ ìgbòho tún wàlá táwọn olùsè lè kéèyàn máa ní ó sàn ju kéèyàn máa ṣẹ̀sìn lọ. ọwọ́ adi pé àwọn afáwọn fi sí torí ẹjọ́ béèrè tó o bá tún ní ìgbowó kò gbọdọ̀ ní ìsídìsọ́nṣẹ̀ tí kò gbowó tòótọ́ ṣùgbọ́n má ṣe fa ìjẹun báyìí lọ nálẹ̀ gbìn. ọ̀lẹ́ tí ń báwò òkè lóde ti gbọ́dọ̀ o tún tètè lọ láàárọ̀ ẹ̀rùn ní àárọ̀ wọ́n tó rárá gbé sí ó wá lọ lẹ́yìn àrùsí wà bá ó lọ lẹ́yìn àásìrì yóò dorí ètò ẹ̀jẹ̀ òkú fẹ́ di méjì nù bẹ́ẹ̀ náà lẹni tó bá ti dàgbà kò lè donate mọ́ kò sí tá bá jọ lára rẹ̀ in tó fi ń sẹ̀lẹ̀ lifeline rẹ̀ ló ti fẹ́ lọ ọ̀hún wá tí dàgbà ó wà lọ́dọ̀ọ́ wọ́n sọ pé tá a bá ilé yọ ẹyọ kan tiẹ̀ gan ọ̀hún mánéjì rẹ̀ méjì ló wà ń bẹ̀ tó tọ́ ṣùgbọ́n eléyìí tó ń fọ́nṣẹ́nà yìí la lè yọ fẹ́ nìyẹn ìwọ ni ó wà ní ìjìnlẹ́yìn ìgbà wọn. tẹ̀jú olùsọ̀rọ̀ tún ọ̀nà àtàkó ìṣẹ̀lẹ̀ ó ní extension tó pọ̀ ṣùgbọ́n àwọn ìdájọ́ yìí ká lọ síwájú. بني أفاني طبابة طرو من طرو لبغاني وكان جولون لو ونقلن لغا تريد إيمان طرو لبغاني ومي بيبون قولون قولون بفون لا تسأل بني آدم حاجة وسل الذي أبوابه لا تحجب الناس يغضب إن ترد الله يغضب إن تردت سؤاله وبني آدم حين يسأل يغضب Hmm? ọlọ́ni kò ní ọlọ́run bá aláwọ̀ fún adínà sórọ́tù ọ̀sánùmọ̀án وابتغوا عند الله الرزق واشكروه وعبدوه واشكروا له إليه سورة سورة العنكبوت ولا يبتغوا عند الله الرزق إذا توبة في ورشي ولو لم يواسي wa'buduhu washkuru lahu ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tún pè wá sí lẹ́nu ànábì idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah ó bá ọ̀pẹ tá sọ ó ṣe rí kù a máa jọyàn lójú nígbà tí ìbá wà wájú ọlọ́run tí ó sàánú rẹ̀ kan tí wọ́n máa ronú ẹlòmíì lọ́dọ̀ ẹni yẹn gẹ́gẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ìwọ tó bá wà wájú mi tó bá ń nǹkan ní ìlọ́kàn wọ́n lè fúra mo dẹ̀ lè gẹ́tì ẹ̀rọ gàbíráìt ṣùgbọ́n tó bá ń rò lọ́dọ̀ ọlọ́run ó láòdù subhanallah ju kó tún wí lọ àṣírò kọ́lẹ́kún ìnáwó àlímú àlímú wọ́n ní sífọ́tù kò bá ní fàáìlú náà nígbà tó bá ń ṣe fáìlú tó bá ń ṣe mọ̀tòlóòdù ṣùgbọ́n bá ti ṣe fáìlú àlímù ìdá èyí tó wà nínú nínú nínú ọlọ́pọ̀ gbogbo ẹ̀ yẹ́ mi pé ó láwùjù bí kó ń sọ̀rọ̀ sókè tí ọ̀pá láwùjù tó ní kò lọ́dà wà èyàn lè máa tan lọ́nà torí pọ́lọ̀ lọ́nà tó bá fẹ́ béèrè nǹkan béèrè lọ́wọ́ náà tí ẹ̀ bá sì fẹ́ béèrè yẹn máa wá sẹ̀nsì ẹ̀ ó máa ń yàtọ̀ sí tí yẹn lẹ́nu wọ ẹnu máa ń rìn lọ́wọ́ gan gbà ọlọ́kùnrin dé ìlẹ́rù ìsàmù tó ọkàn bá fẹ́ ọkàn bá fẹ́ máa ro kan ní ìgbàna bó ṣe ń gbóhùn sókè tó máa ti tọ́ka dá. ṣùgbọ́n ẹ̀rọ náà Allahumma rzuqni ó sì ti ń rìn. sọ láfa ìbáyá mi ti máa lọ ìfẹsẹ̀. mo ní bàtà rẹ̀ ọ̀rọ̀ fi ilẹ̀ pé ọlọ́run jù sí fún mi olùjẹ́ pé mùsùlùmí tòótọ́ ìtọ́lọ́ bá jù sí fún ó máa ń jó wọn lé kó wọn yó wọn nínú púpọ̀ ẹ máa wọ àdúrà ìsìnkára tó bá tọrọ tó pé ọlọ́run fún mi wà ní fún mọ́nù bìnnì ìgbẹ́ ọba ní kí n ṣe wọn jẹ́ kí n bí yọ sí tó bá ti pa ọlọ́run ní ojú fún un habibi afaani latis alisiwa mọ̀lá fasualu abdi ghayra sayyidihi tashni'u ìmọ̀ abẹ́ẹ̀lú mi níbi nǹkan tí ní láàrin yìí ìtẹ̀yàn bá lágbára lé èèyàn lè bi ẹni yẹn ṣùgbọ́n ọ̀ tún so ó bá pé kọ́nà bá fẹ́ orin fún ọ ní kó dá olóhùn yóò bá sórí mẹ́ ṣòkòrí jẹ́ kí ẹ bínú sẹ́jọ́ wà fún ọ̀n ìgbà kan náà kọrin máa ń lẹ̀ wọ́n gbà tó bá ti sọ pé ẹni yìí gbọ́dọ̀ fún mi ni ọba débẹ̀ tí ò fún ọ kàkà kó lọ bí ọlọ́run ló máa bínú sí ibi tọ́lọ́ bá sì kọrin sí ẹ̀rọ bàbá àfáà ní rọ́s àtìbẹ̀rù ọ̀rọ̀ ní ṣùgbọ́n òbí ká tún bọ̀ wájú ní rọ́s ò ní fúlùwọ̀t yóò sì mẹ́rù ní ọ̀hùs الأنس بالله وهو من قولكم أنس وأنيس وأنيس وكتني ومؤنس وشن àti مؤنس tó kọ bá ti dá táwọn èèyàn bá ti ráǹfà nílẹ̀ kò sí tẹ̀ṣkìlù náà nífẹ̀ẹ́ fún طوباتي هو طوباتي مشتق لاتم عامر عويمر عمر عمران أهم عامرة أميرة هذا ما نسي عمرو هذا ما نسي إبي عمر نان يقول عمر كنت أجيب إبي وإني بلاني أليس نيسا أتجاب بي بي لا ترى أنس أفاني مو ضرس الخطبة àlùfáàlù àbìlà téèyàn bá máa ń jókòó bọ̀ pẹ̀lú ọ̀nà tó bá tẹ̀ ẹ́ rì sínú ara ní ti máa jó rọrùn rọ́ọ̀sù ìlarúbáwá òun ni igi tá a gbìn téèyàn bá gbin igi máa jókòó tọlọ́ọ̀ nìkan sámọ́rọ̀ tí wọ́n jáde níbi igi yẹn túrútù tí wọ́n jáde onígí o àlùkò ẹ̀jẹ̀ tún ní fọkànbalẹ̀ ẹni tó bá ti darí ìbéèrè rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run nìkan ọkàn rẹ̀ ó balẹ̀ pé ṣáàyè fún mi ní kì í ṣe bọ́lọ́hùn ní o jẹ́ ń wí sókè Ọlọ́run fún mi kì í ṣe pé kò dé tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ wá bẹ́ ìlú mo ti wà ẹ̀kọ́ SARS ẹbí ẹ fún mi ní ten thousand bẹ́ẹ̀ tó kù ní kì í ṣe pé mo ń tàn yín ní ṣùgbọ́n kí n lọ bá lágbó tẹ̀kí tẹ̀ pé fún mi ten thousand gbólóhùn ní fẹ́ fún ẹ̀ sàmẹ́ torí bẹ́ẹ̀ mọ̀ pé ń sọ̀rọ̀ billions ó sì ti sọ pé thirty billion tán ló ní yẹn ẹ ṣì calculate òun bóun ti wà yìí ó lẹ́yìn nìkan ni pé tá a bá ṣí dáadáa Dangote ti ló ti two hundred billion dollars kì í ṣe náírà two hundred billion kéèyàn wá gbé ẹjọ́ fún mi ten thousand bíi lórí sẹ́yìn. wọ́n fẹ́ fún wọn ilé ìtọ́jú bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ tóbi bóyá ó fẹ́ fún ọ ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣe lè ṣe bẹ́ẹ̀ fún yẹn yóò kékeré ló ń béèrè ṣùgbọ́n kékeré yẹn ti bá fún ọ kò tí ì tó dáa kí á fún ọ èyí tó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ fún ẹ ṣùgbọ́n tí bá fún ọ ten thousand yóò kú bẹ́ẹ̀ eléyìí bẹ́ẹ̀ yẹn bá lè máa ṣe bẹ́ẹ̀ fẹ́ yàn tí lọ́gbọ̀n ìwọ́n ló wọ̀n ní ẹ̀yìn ah, ọ̀gbà pẹ̀lú tó pé kí ẹ máa gbégi máa ṣe sùúrù pẹ̀lú ọlọ́run kí ìfẹ́ túmọ̀ pé kí ẹ máa sápamọ́ sí kúkú àlùfẹ́gbọ̀ àbẹ̀là dúkù tán náà igi rẹ̀ tán bá lè rí gbègbé ọlọ́run ẹ̀gbẹ́ ọmọ àdúró ti yóò sí èrò lákàmáńdá ẹ̀kọ́ ìfọkànbalẹ̀ yóò padà wọn kó bọ̀ ìjọ tí ò bá fún ọ mọ̀ pé nínú kò tí ló bẹ́ fún ọ kì í ṣe pé láàrin fàárí àfáàní tètè máa gbi máa wá ayun máa jìnnà sí tó yẹ pé kò ní máa pẹ́ pẹ̀lú rẹ learn to distance yourself from in tí ò ní pẹ́ pẹ̀lú rẹ torí tó bá lọ kò ní bẹ́ẹ̀ lójijì kò ní bẹ́ẹ̀ pẹ̀lú yẹn tètè máa wá àgbẹ̀wá ṣà tá a pè ní kí o ààyùn látara tí wọ́n náà mọ̀ pé ìtútù nígbà ìyọ̀pẹ́ káyẹ̀ gẹ́gẹ́ bí owó ẹlòmí lè wó láti bá ti bí kódà lè ti kọ́ wọ́n kalẹ̀ fún kó tó dé bàbá rẹ̀ ti wí ilé ilé ìkalẹ̀ kò sì tí ì bí ọwọ́ alúwẹ̀ àti ewu síbẹ̀ náà ó gbọdọ̀ ní kí ló ń ààyàn sówó yìí torí pé owó yìí ò ní bá wọn ní gbọdọ̀ náà sáré. àfáàní stonefish mímọ́ aláya burú máa ká àwọn èèyàn òǹsọ̀ tó dùn mọ́ wọn lọ́wọ́ gbà lọ́wọ́ onígbò ọ̀nà ṣe ń sọ bẹ̀rẹ̀. wọ́n rí nǹkan bẹ̀rẹ̀ fìtì mi. ìjọ tí wọn bá ti sí máa kó ní tí ìkú tó ti mọ̀ pé wàhálà dé o tètè. àlìmáàmù àlì mo pè ní ẹni ìmáà gẹ́gẹ́ bíi pé ìmáà bá tún fi di kì í ṣe حبب حبيبك هونا ما عسى أن يكون بغيضك يوما ما أفاني واحذر عدوك نعم وأبغض شنو وأبغض عدوك هونا ما عسى أن يكون حبيبك يوما ما أفاني ẹni tó fẹ́ràn pé kòríkòsù fẹ́ràn rẹ̀ mú àbá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ obìnrin òun àti èèyàn fẹ́ láti jẹ́ ẹni tí wá bí èèyàn kọlu sí ìjọ tí ó gbọ́ tẹ́ni kọlu sí báyìí ó sì lọ kọ orúkọ rẹ̀ síwájú orí wọ́n á kọ́ pẹ̀lú báyọ̀rù ọkọ̀ tàtú rẹ̀ kò kọ́ sí nǹkan kan ló ló kọ́ sí adájọ́ ẹnìkan ẹni bá Ah, àwọn ti discover fún òní fi ọmọ ẹgbẹ́ òkú ìwọ ti ṣe ṣé yóò fọ orí ẹni àti ó gé bẹ́ẹ̀ kó afa àbíbàká àwọn ẹ̀mà gbọ́dọ̀ ṣàǹpépà kò lè lọ. ẹ máa wo ẹlòmíì ọwọ́ ti fi ní kó ti kọ́ ọkọ̀ ti kọ́ ọkọ̀ ti kọ́ ọkọ̀ ẹ̀yìn ta sọ pé bẹ́ẹ̀ lè kọ́ra yín ọlọ́run dákun gbogbo àwọn lọ́kọláya ọlọ́run dákun já bára wọn jẹ́ náà ni àwọn tí ó ti ìfẹ́ náà wọ́n jẹ́ ni tó ọlọ́run gbàdúrà ti rí náà àwọn bàbá 78 ìyá 75 wọ́n kọ̀ra wọn ọlọ́run dákun pọ̀ sànú wa ẹ̀dùn rẹ̀ nínú kò sẹ́ńtórí báwọn sọ̀rọ̀ حبب أبيبك هونا ما عسى أن يكون بغيضك يوما ما وأبغض بغيضك هونا ما عسى أن يكون حبيبك يوما ما استوحش مما لا يدوم معك afá ní tọ́lọ́ tí wọ́n fẹ́ kórìíra rẹ̀ kórìíra rẹ̀ mọ níwọ̀n bá ó sì ń ṣe kó dẹni tẹ́rẹ̀ ní tẹ́wà di pé kò rí kó sùn pẹ̀pẹ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ sọ síra yín kò lẹ́ni tẹ́ yẹjú tẹ́ ti ṣe síwájú ó ní ìjọ́ tí ọmọ àti ìyàwó bá ń jà kí ọkọ wọn jọ ìyàwó ah, àti ìbá débẹ̀ náà àbí ó ti ká bẹ́ẹ̀ ti gbọ́ ìdá afárajẹ á ah, ń jìnà díẹ̀ ìyàwó ní kí ni kú ní ẹ láti jọta àti fẹ́ra wọn ó sì ló ti bímọ mẹ́jọ ẹlẹ̀ kí ni kú ní kú ní náà rè ìwọ náà ká ó ti wí náà ìwọ náà ti kọjú sí pé ìwọ jọ oníwúrò kankan fún mi àwọn náà máa ń ọlọ́sùnmọ́ kí àwọn míì náà wọ́n máa ń ọlọ́mọ ń sàṣẹ̀ ẹlòmíì tutututu ẹlòmíì ẹ̀kọ́ ọlọ́run ti á dáwọ̀ yàtọ̀ báyìí kí ni kí gbogbo ẹ̀kọ́ tó náà tí ó máa bẹ lára rẹ̀ ó náà máa rí tó dùn ṣùgbọ́n yóò máa yàtọ̀ ní tá a máa ń ṣẹ̀sáǹpù mi í máa ń le fóbìnrin ní láti bọ ẹgbẹ́ sáwọn tó ń sọ̀rọ̀ eléwò ní làákàyè káàbù olóbìnrin ló ti bọ́ sọ báyìí pé ah! irọ́ obìnrin bọ́lọ̀ ti dá púpọ̀ ọ̀rọ̀ ẹ̀rù bí yóò máa ní kò kan lára rẹ̀ bánà ti wí náà láti jọ́ ìgbò ti fẹ́ ọ̀rùn ah! ah! àjẹun pèlè ẹjẹun oúnjẹ làwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe lẹ́yìn oúnjẹ ká tó wá sọ nínú aṣọ aṣọ gẹ́dà láti tó tó ti fẹ́ mi ìjẹ́ ju ìjà mẹ́rin lọ ẹnìkan kó ìmọ̀ mi èyí sọ ọkọ àwọn àràjá fún ìyàwó rẹ̀ láti tó kọ́kọ́ òtí ẹ̀rà kankan fún mi ìwọ́n sọ bẹ́ẹ̀ ló ti ẹjẹ wọn olójú bí ìyẹ̀wò rẹ̀ wọ́n fara balẹ̀ kó wọn gbé fọ́nà lórí tọ́lọ̀ sí fún ẹ̀ kábò lórí yẹn ẹni tí ò ní máa bẹ pẹ̀lú rẹ̀ láíláí ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ kò jẹ́ gómìnà àwọn èèyàn máa rọ́ wọlé rẹ̀ bí mọ́tà nàìjíríà tó wá ti báyìí ní ìsín àwọn gómìnà ti máa mọ̀ pé hey kìnìún kan ti ń bọ̀ àti kọjá pé twenty nine rí gbogbo ẹ̀ ti di everyday ní dínkù báyìí. Eh? tó bá ilé di january ọtún wá election ọdún tí ń bọ̀ january ìjọ tó bá ti parí election náà mọ̀ mí náà kọ́ lọ ẹnìkan kọ́ á ti fún pé ẹ wọn mọ̀ ní nàìjíríà ti rí rè àwọn èèyàn kọ́ ní gbogbo ẹ dínkù òun ni ẹtìmẹ́ni tó kọ́ gbogbo ẹ̀dì tó ní ti fún storm ringe tó kọ́ ló dá ẹjọ́ ọ̀gá ọ̀gá ń kọ́ kíríkẹ́ ń kọ́ ó ní oṣù mẹ́fà tí kó lu àwọn olókùn tó lò lórí oyè o ṣùgbọ́n gbogbo oníkálukú tí ń lọ wá ẹ̀dọ́kùn wọ́n ti parí ti ẹrù nígbà tó fẹ́ bíbẹ̀ ọmọ sọ pé bí òpá sí wọn kò sí àgbọ́nà ẹ̀kà àwa ni ẹ habib habibaka haunanka asa an yakuna baghidaka yawman wa aqbid baghidaka asa an yakuna habibaka yawman ma nígbà tó bá ti wá mẹni tẹ́ ìjọba bẹ̀rẹ̀ ògbèrè tètè dúró tẹni tó yẹ pé òun ó máa bẹ tẹpẹ òun bá tẹ ọkọ àfẹgbẹ nínú láíláí ó sì máa fọkànbalẹ̀ rẹ òun ní fìyà ẹlẹ kan náà lọ lọ tẹpẹ wo sí sílà ọ̀rọ̀ fáwọn ọmọ ìwà náà nígbà tí àwọn ti ń gbọ́ pé kí ẹsẹ fáwọn pẹ̀lú ọlọ àfààní máa bọ àṣìdájú àìjáàlì fasad olóhùn ní máa bá àwọn èèyàn rìn mọ ọwọ́ lọ ń dárí aburú tí ó padà jáde lára rẹ yóò dùkọ máa rìn láàrin àwọn ènìyàn ọlọ́gbọ́n gbé mi ò fẹ́ stay aburú tí ó jáde yóò ju stay nìkan lọ́wọ́ fẹ́ kò sá fún lọ. wà á máa aṣèlè tó áàlì mi ṣùgbọ́n tó ní bí màá bá lọ dájú kó tó ní ìfẹ́ rò pọ̀ máwọn aláburú ẹni yẹn ẹ fòun lẹ̀ torí pé má àwọ̀ ìdá òkú ọ̀sẹ̀ kan ìdí ọmọ ìdí ọ̀jẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó máa tó tó máa tí ọ̀tọ̀ irú ìyẹn ní bẹ níbi àdíyìí ti gbé wọ̀lọ́wọ́ dáńtà ó kùn àlà àwọn sókè àdáfi sọ fáwọn èèyàn pé nígbà tí wọ́n bi àdísẹ̀ ẹ̀lbáàdì bùsáríà ó ní tí bàárẹ̀ nìkan kan mọ́ ó ní ìrìtẹ́sìn tí ń kẹrì fíra kọ kúlàá wọ́lọ̀ ẹ̀ńtà ọ̀dọ̀ àdàkùsùn ṣẹ̀dá fi gbogbo àwọn kan wá lọ gbá ìdí igi mú àwọn àbáwọn kí ìtumọ̀ ìdí igi ní al المشار إليه الكتاب والسنة àwọn ọ̀rọ̀ náà kí ẹ lọ sínú gbọ́n kó má rí kankan jẹ mọ́ kó máa jẹ kí kó sàmádà kó má mọ̀ ẹni tó fẹ́ tu lórí èdè àti ẹni tó fẹ́ tu gẹ́gẹ́ bí ìtumọ̀ ìgbé ìntánàbí lèmi ni pé fi gbogbo èèyàn máa ń tẹ̀lé màlìkí àmọ́ tẹ̀lé sàfẹ́rí àmọ́ tẹ̀lé àdábílà ìtí kọ́ ọlọ́dún ni pé kòránà ni wí àti kí ni o méjì ìjì lọ́nà nígbà tẹ́ máa ń gbé mi ó fi ṣe màlìkí àmọ́ àwọn ará Nàìjíríà wọ́n bínú tí a bá lẹ́bí ẹ̀ ṣe ṣàfihàn àwọn ará Egypt ó bínú tí a bá lẹ́bí ẹ̀ kí ṣàlàfíà àwọn ará Iraq ó bínú tí a bá lẹ́bí ẹ̀ kí ṣàlàbílà àwọn ará Saudi ó bínú ebi ń tẹ̀lé mùsùlùmí ni fi gbogbo wọn lẹ̀ nígbà tí fìtínà bá dé wọ́n lọ wá ń ta ọgbọ̀n ara àṣìṣà و أرجو الله سبحانه وتعالى أن يفهمنا هذه المعاني وأن يبارك لنا في أكتفي بهذا القدر إذا كان من سؤال إن شاء الله نحاول واحد واحد اثنين ثلاثة أربعة خمسة ستة سبعة رابعة رابعة نعم السلام عليكم السلام ورحمة الله وبركاته لنبدأ بكبير ẹ̀yìn ìsàdẹ́ta mi ẹgbà ìgbẹ́lẹ́ jáde ó gẹ̀lẹ́ lé yóò kàn ẹ sọ̀rọ̀ sókè sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀kì ní ẹ̀lẹ̀ Ne? Eso es una verdad. Form 1,000.

Santos, Malcolm. Yóò pa ẹlẹ́rìí, ìbéèrè está com làbá àbúrò. No. Um, wá sáfàní kankan. Ìlú pé pẹ́ẹ́tẹ́ mi sọ̀rọ̀ yìí pé kò sí àbá kan tó ní sí àbá tí. Ẹ ọlọ́run ọlọ́run fún bí tí. Ṣé ìwádìí bẹ́ẹ̀ ni pé ṣé wọ́n tẹ́ àkùdá àpò àwọn àkùdá àpò àkùdá nígbàdà mọ̀kúrú ní àpapá tí wọ́n kọjá àgbà. lórí sálà tí wọ́n lọ náà lọ́nà àkùdá àpò àkùdá. ṣé tóun máa dájú ilé pé gbogbo àkùdá àpò àkùdá pé gbogbo gbogbo àkùdá o. ó ní sálà àti ẹ̀. sálà hmm. tó wàá gba ìwé àkàfà àtúnyí ni o kò sí sá kò lè ní sálà rárá tó wàá lóun. ìbéèrè tó dáa ìbéèrè tó dáa ni aslu zalla náà ní ìgbẹ́lẹ̀ fún ara rẹ̀ number three. náà pé ká wọ́n mọ ara wọn. ìbéèrè tó dáa ni ìbéèrè tó dáa náà ni.

òun ò ṣe bá ẹni tó bá ń bá wa fẹ́ sára lè tó máa wá sílẹ̀ wá lórí ni tó sì ní sábà ń ta sọ pé di اللهم امين نعم náà. Thank Pero poco más yo sí. Así que hace meses yo también iba a intentar. En el hospital pudiera su hacer si le diera la salud. Va a decir, yo no lo siento. ó di márùn ok méjì náà ló kù èyí tó pọ̀ رضي الله عنه pẹ̀lú ìbọn ó fi ó fi hàn sídìkù sí sídìkù gbéṣótọ́ last person ẹ̀yìn ẹ̀yìn sẹ́yìn ẹ̀yìn ó ti lénu mo rántí pé mo fún àbúrò fìkì nọ́mbà dáadáa. ẹ má wọrí kò yọ igbó bẹ́ẹ̀ òkú kan fáwọn ẹ̀yìn nọ́mbà náà ọlọ́run ọjà ìrìbì mánéjì táyà. Absence wọn lọ kó sí tó lọ bẹ́ẹ̀ ni a sì ní wọn ta ara rẹ̀ wọn gbé ọ̀nà tó tún ti ń rówó jẹun. Béèrè tó dáa nínú mo ní kò dúpẹ́ ọ̀gá gbogbo nǹkan ló yẹ kí mo ṣe ìsìtìháàbù gbogbo ẹ̀ tí bá ń sọ nítorí bá sì ràn lọ́wọ́ dé ẹ̀yìn nọ́mbà 2 so nọ́mbà 1 àti bẹ̀rẹ̀ بسم الله الرحمن الرحيم وبه أستعين ولا حول ولا قوة إلا بالله العظيم إن جاء فاق خوان tí ò ní sálá àti pé ṣé àwọn èèyàn ọmọ ni ọbẹ̀ ọlọ́run bá alákùnmọ́dé ṣù kó owó ìwà ni so zallatul ulama kìkì ń ṣe tí wọ́n máa ń dé ní pẹ̀lú cost ìdá khalafa alimu alhaq bishihadihi zalla amma إذا خالف الحق بهواه ضل فالعلم يوصل العبد إلى سلامة فله أجر واحد مع زلته ولكن الضلالة لا تورث الإنسان إلا العذاب حتى لا أطيل الزلة àdámẹ́ èèyàn ní ìjọ tí ọ̀pá ti sálà lọ́dọ̀ èèyàn má ọ̀fẹ́ dára ní kò sí sí olóòjẹ́ pé kìí ṣe gbogbo ń táfà kọ̀ọ̀kan bá sọ ní máa ráyé tí a ti gbọdọ̀ tún wò ànábì la àgbọdọ̀ sọ pé ẹja wò ọkàn wò ìntàlẹ̀ wọ̀rọ̀ ànábì sí ni pé sódọ́dọ̀ rẹ̀ àbí gbọdọ̀ rẹ̀ kí láàrín ẹni gbà lérò sánábì lọ sọ kò tọ́ sẹ́ni kankan mọ́ pé ẹ yẹ ká lè ká lè ànábì ẹ ẹ́ ìbẹ̀ wí ni o so irú ọlọ́run ni fala wa rabbika la yu'minuna hatta yuhakkimuka fima shajara in tó kùtà lè challenge ní àdísì ní gbéṣọ́ sọ̀hẹ́ tó bá ilé sọ̀hẹ́ sọ̀mí tọ̀pọ̀lọ̀ rẹ̀ torí pé a máa ní problem kan gbogbo abá ìtawà mọ́sálásí ta bá ní ta bá wo opinion wa lórí different issue pé máa ń yàtọ̀ àkàrà ọ̀gbọ̀n nípa jíjálé ayé ẹnìkan sọ pé gbogbo àwọn táwọn ilé ayé omi ni ìbẹ̀rẹ̀ gbogbo wa ẹnìkan ní pé no you must have come from a very unique ẹnìkan nínú atẹ́kùn gbogbo wa gbogbo àwọn philosophers lórí àwọn mailian àbíkẹ́ńdọ̀ macfillan àwọn àfáwọn ẹni nísìnyí different person with different theory bí wọ́n bá ẹ ṣe bí mo ti mú dání bẹ́ẹ̀ ṣe ń wo ẹnìkan bá kọ́ ẹ̀ lóṣà kí wọ́n ṣe ẹ̀kan bẹ́ẹ̀jì nǹkan lè rí dáadáa different lórí ìjókòó yìí so whether this bá ti ní ọwọ́ kan ni òfin mo dání kò sí ní ìdíkọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lifísì bá ti sọ̀rọ̀ fọ̀rọ̀ ayúlẹ̀ ìlú wọn àdì túná fọ̀rọ̀ ayúlẹ̀ ìlú tí máa ń fi hàn lọ́kàn balẹ̀ pé nítorí kódà pé bá lópinọ̀ mi èyí tó fi mí lọ́kàn balẹ̀ nílé ẹnìkan ò lè dínkù àgbà kódà máa rìn lọ́wọ́ nínú mi tó bá sọ pé báyìí ni gbogbo òmíràn yẹn ẹ̀sọ̀ bíi ti ẹ̀ pé ló ń dé fọkàn rẹ̀ ṣùgbọ́n kẹ́nìkan wá dínkù sọ pé lọ́rùn àfáà tó báfà ẹ̀ bá ṣe báyìí bẹ́ẹ̀ ni màá ti ṣe kó lè padà dípẹ́ ẹ̀ mú lọ́lọ́ torí òun ló lè sọ pé aláàgbèrè haramu rẹ̀ nǹkan máa ń ká bẹ̀rù sí fún àwọn ọmọ ìyá wa táwọn ń ta sí i. ṣé ẹ pé tí à ń sá fúnlẹ̀ tí ń pè wá padà sí yìí nǹkan ń sá fún pé a fẹ́ mú ẹnìkan pé gẹ́gẹ́ bí ẹni tá a gbọ́dọ̀ yẹ ọ̀rọ̀ sílẹ̀. torí ìdí náà ẹni tó bá nínú wọn lọ́rẹ̀ kó pè wọ́n sákìyèsí ọ̀rọ̀ ẹ̀ náà máa ń lè kìtì tó àwọn ẹ̀sìn máa ń sọ báwọn ìgbàlódé kan sọ pé Muhammad bin Sirin náà sọ فكل يؤخذ منه ويرد إلا صاحب هذا القبر gbogbo yàrá lè gba tó bá sọ gbogbo yàrá sì kọ́ ni ọ̀rọ̀ rẹ̀ non correct àfi ẹjọ́ ní sàárè àṣàrọ̀ bìyàdé ìyá ọbẹ̀ tí kò mọ̀ ilà kọbẹ̀rẹ̀ nàbí ìsàlọ̀ so ìjọ tọ́nà ẹ̀ bá ti yé èèyàn wá ní dókòtì ẹnìkan sọ̀rọ̀ pé ok wọ́n ní Hajjaj ibn Yusuf sọ Sa'id ibn Jubair kí ló fẹ́ wí pa mi ó ní à ah, ilé kankan kan tí mo lè sọ ń pa rẹ̀ ó ní wọ́n wà náà mọ̀ ni ó ní túbá liman ashghalatuhu dhunubuhu an dhunubil ghayr ó ní oríire ni bẹ́ẹ̀ ni tó ẹgbẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ ò tó rántí bẹ́ẹ̀ lómi tiẹ̀ ń sẹ̀ o ìjọ tó o bá ti fẹ́ ṣọ́ọ̀bù wo tiẹ̀ o ò ní rí tẹnu mi o tó bá ọmọ yìí ọrùn báyìí o tún gbé gíláàsì báyìí ó wá sẹ́ńtìrì méjì wàhálà tí o tiẹ̀ máa ṣe bó o bẹ́ẹ̀ ní pàpọ̀ tiẹ̀ ṣé òjò orí tẹnu ah, ń ṣe lẹ́yìn náà ṣé òjò orí tẹnu mi wọ ẹ sọ́jà máa ah, wàhálà yẹn ò tiẹ̀ ní gbà torí ibi tó ti ń ṣọ́ọ̀bù kan lára ah, orí ẹni kan orí ẹni ẹ̀ sì ní pẹ̀lú ọ̀gá ní tèmi ẹ̀mọ́ bí tí wọn. bẹ́ẹ̀ tí wọ́n yìí ṣe ẹ̀wọ́n bá kàwárì ti máa ń ronú tẹ́yìn wọn máa bí tí wọn táwọn wa máa wò pé ah, ẹ̀yìn ilẹ̀ sọnù jù ẹ̀wọ́n máa bí tí wọn àwọn sọ alábà ń bí tí wọn àwọn gbọ́ àwọn sọ alábà ń kèfèrí nínú àwọn tó kọ́kọ́ pa àwọn sọ alábà ń kèfèrí láyé àwọn àwọn kàwárì jù. àbá ni wọ́n ní omi lẹ́yìn pé kó jẹ́ tọ̀hóòrò ó tún gbọdọ̀ jẹ́ kùbà ọ̀rọ̀ méjìlá àfáàmì lórí mo bá ní pé kómi yẹn tọ́ òun ni pé tómi bá mọ́ kó tó lè wọ àlùwàlá ó gbọ́dọ̀ jẹ́ omi tí kìí ṣomi tá a jí ẹ̀lmọ́ọ̀mù mọ̀bùsù wọ́n fọ́ọ̀mù mọ̀bùsù àbá lọ́rọ̀ lórí rẹ̀ kódà ó máa yà ilé nínú fíkì pé ah, wọ́n tún gbọ́dọ̀ débi bẹ́ẹ̀ bá àsìkò òórùn tó ń sì ọwọ́ ń bẹ̀rù ká àsìkò òórùn lọ ọwọ́ rẹ̀ nìkan tó sá sọ sí orí wáyà ọba sáré mú ọba fi bóra Eh? ọba sáré kí ìrìn kásìkò tó lọ wọn á lọ fi síbẹ̀ wọ́n sì kọ́lọ̀ láṣù tẹ́lì yẹn ọba yọ̀ ń dá àwọn àbá àgbésíbíjì rẹ̀ pé ṣé òun rẹ̀ sọ́nà wọn gbà kátó aṣọ tó lọ jí aṣọ ká bẹ́ẹ̀ ló mí àbá lọ́rọ̀ pé tí wọ́n lọ jí omi ní amómi kù ẹni tó gbé ilẹ̀ wọ́n bá gbé omi sàrọ̀ àlá tẹ́yìn kí ń bì kíta kí ló fà tí wọ́n ṣe ń farú mọ́sálà yẹn àdí ìsìnkà lọ́fà ìdàlá àtọ́yìnbó láyà pẹ̀lú ìlà tọ̀yìnbá ọlọ́run ọba ọba tó ń má ní kùdí máa ń tí ó ṣùgbọ́n jẹ̀mọ́ àwa èyí tó yà wá fi ń sin lọ òun ni pé ọlọ́run gbà ṣùgbọ́n yóò rògbò mú jáde wí sókè toríṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn yìí náà rọrùn sọ ní ìpìlẹ̀ omi tó wẹ́ fi sálù àlá ń kọ́ ìpìlẹ̀ rẹ̀ ẹ̀bẹ́ iná ẹlẹ́mí tó bá lọ jú tó kó oúnjẹ tó kọ́ mọ́sálásí níbi ó tó kó jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ nínà ó àwa táwa kírun ń bẹ ọlọ́run ṣe kíni o ọlọ́run gbà mí tiwa ṣùgbọ́n òun gangan ló ní problem ṣé ó ní pé kò ṣe fi wọ́ra wọn kì í smart fáríkì ni ẹni tó wá dúró tó wá fi lọ hajj nǹkan á ah, má dààmú mi jùlọ ó lè dé kó wá dúró yẹn padà kò tí yẹn ó lè dé kó wá dúró yẹn padà kó yẹ pé àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ lójú wá dúró nǹkan padà sọ ló yẹ pé dákun lọ ṣẹ̀sìn tó ò ní lábà wọn bẹ́ẹ̀ gbogbo ọmọ jẹ́ káwọn afáàmọ́ yí orí padà ẹgbẹ́ ẹjọ́ ẹni tó wá dúró tó lọ mi jẹ́ wọ́n náà dá wàhálà lẹ̀ ṣùgbọ́n torí ọlọ́run ẹ má jí omi sàrọ̀ àná ó ti yé ẹ má sì gbómi lómi sàlùwàlá ẹni bẹ́ẹ̀ ní béèrè béèrè wọn ìwọ náà tó bá ti wá mú wípù láti ẹ pé gbogbo ẹ tó bá mú mi yóò ó ṣe kí ni ó mo fún ẹ ní béèrè béèrè mọ́ ṣùgbọ́n wọn lọ àwọn àfáàyàn ọ̀fẹ́ kí wàhálà wa láti sọ̀rọ̀ rẹ̀ ṣáájú ó sì ń bẹ bẹ́ẹ̀ kí á yìí náà bẹ̀rẹ̀ more than a thousand years ló ti wà ní kíkọ́ kalẹ̀ as-salat fi thawbil maqsud wa fil ma'il so lọ́dọ̀ tí wa ọlọ́wọ́ gbà ṣùgbọ́n yóò dáràn tó lè tọ́jà ẹlẹ́ẹ̀kejì nínú pèrè wọ́n lẹ́ni tó bí one thousand fifty naira ṣó lè change àníyàn ní asná ọ̀làmà ìtẹ̀fẹ́ bèrè nítorí àsìkò bẹ́ẹ̀ ni ìyẹn lè change ìyẹn lè change àníyàn ní asná ọ̀làmà ṣùgbọ́n kìíní yẹn ò gbọdọ̀ jẹ́ pé in tá a lérò fúnra rẹ̀ láti ló chéǹjì sí òun gẹ́gẹ́ la gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kìí ṣe dẹ́gbùn tí ẹ kàn járe wọlé gẹ́gẹ́ bí àpèjì irú ètò ẹ̀sọ́ yìí ò sí pọ́blẹ́mù bẹ̀ ìkankan náà méjèèjì padà sí sọ́dá pọ̀ ní one thousand lọ́ba fifteen. naira náà ń kọ́ ṣùgbọ́n nígbà tó o ti múra ipe òun lọ sí mọ́sálásí òun lọ lè kí òun. Fẹ́bàánìs, ìyẹn jìnà díẹ̀, fẹ́ wo ìtí bọ̀kámu, fẹ́ lè kí òun mọ́sálásí. So, ìrun ọ̀ràn yẹn sọ láti gbogbo lọ dàníyàn. Ọwọ́ adé mọ́sálásí wọ́n kírun lọ, olùpáwọn yẹn ti kírun. ní ọba ń bọ́ kọ́díkọ́ mẹ́tì sọ́lá tó kọ́díkọ́ mẹ́tì sọ́lá tó lè change sí ni mo ti ń wíbọ̀ ele lè change sí náfílà ọgbọ́ ilé gbogbo àbá àdáni bẹ́ẹ̀ ibù tó bá bẹ̀rẹ̀ torí pé ìrún ọwọ́ fẹ́ change ẹ̀sìn sórí ìpínlẹ̀ náà torí pé ìpìlẹ̀ rẹ̀ òun gbọ́dọ̀ pé láti ilẹ̀ wọ́n dá ní àsórí orílẹ̀-èdè alimọ́rìkà bá ìgbò bẹ́ẹ̀sì wọ́n bí wọ́n pé tí ìbá ń dákí náà fi ọ̀rọ̀ èèyàn lọ lóòrùn nìkan àwọn èèyàn wọ mọ́sálásí ìwọ nìkan lọ ń dákí ó kígbe aláwọ̀ àgbà ọ̀hún kí ní ṣe lé wọn jọ ìrẹ́ ṣàpètè máa fẹ́ pé èèyàn pé ẹ mọ̀ ẹ mọ̀ dámi dé ọba gbóòsókè wọ́n kàn wọ́n àwọn bá lọ sí wọ́n sì kọ́ nípa wọ́n ti sọ láti wọ́n ní kíni kéèyàn ṣe wọ́n ní wò dákú sọ ti ẹ di kíni o ọlọ́jọ́ yẹn sọyẹ́ bá ní sí gbọ́dẹ̀ ti mú ilé ìtẹ́ fi change sí torí pé ò lè change sí ọ̀ràn yẹn láàárín rárá agbéyìn láti bẹ̀rẹ̀ wọ́n so kan bọ́ sí ìbéèrè yìí fifty naira one thousand naira kí ni òun lẹ́yìn ìpìlẹ̀ ń tẹ́ fẹ́ ṣe méjèèjì sọ sókè sọdá pọ̀ rẹ̀ so ohun tó ti wá ó wá ṣe mistake ṣe nígbà tó wá sí tán ló wá rí aláìsàn pé kò filẹ̀ fọ́lọ́ àsìkò àdá kò ṣe lọ́rùn ẹ bá ń gbówó mi ẹ bá ń gbówó mi láàyè rẹ̀ kò sí problem ṣùgbọ́n tí ẹ bá change ẹ̀ fifty lọ ní tẹ́lẹ̀ ó sì bá kó kò kọjá lọ́rùn. ẹ̀hàn ṣé ẹ̀ lè tarun rárá èèyàn lè tarun rẹ̀ irun ní tárùn ẹ̀ náà yóò padà tún di pé àwọn èèyàn lọ máa ń fi runkúrun ìwọ sì tún ní sábàbí so ẹ̀ẹ́n tí àwọn nàbí yorùbá ẹ̀ẹ́ àyù kan tó ṣe nìyẹn kọ́mọ mi wà fún bí ẹ̀díkà tí ń sẹ́n tọ́jú ibi yìí wọlé àtà ó gérun rẹ kò sówó lọ́wọ́ ọkọ mọ́ gbogbo ẹ̀ dàrú ẹ̀ sì jẹun lọ́ba lọ gérun tà àwọn èèyàn sì máa èmi ti rí ibi tí wọ́n ti ń gé irun tà irun àkókò àwọn tí wọ́n ń ra irun tó ń gbé ní ìṣe synthetic hair bẹ́ẹ̀ ni irun àwọn abọ̀rìṣà lọ́pọ̀lọpọ̀ ń sowó rí rẹ̀ àwọn mọ ní àwọn ìlú kan lọ́dún báyìí gbogbo àwọn obìnrin náà wà kójọ South Asia àwọn àgbo nílé rẹ̀ wọn agé àwọn àfún òògùn ṣóògùn làwọn ń sìn àbíkí làwọn Buddha àwọn agbè fún Buddha tán àwọn fi yé ẹ̀jẹ̀ yé po àbí tó bá jẹ wọn wà lọ fọ́ọ̀lù orchestrating ẹ̀mọ exporting bàbá yìí ẹ̀dá irun yìí ṣe o irun tó ti gba ilé òkú lọ so mórí àbájọ tó yẹ gbé bí òkú àti bí ifá ló ṣe ń lo aláàárẹ̀ ò dáàmú. èyí tí mo rí ní omi irun náà kójọ yìí àpò abẹ́yìn áfíríkà ẹ wí fún wọn pé òun àtòsà náà ń so mórí wọn lè tarun tiẹ̀ náà so èyí tí àwọn nàbí yorùbá yorùbá ṣe nìyẹn tó ṣàdéhùn pé tára òun bá yí àwọn ń bọ̀ òun àtàrà yíyá ọ náà nígbà chéńjì tó ti ṣàdéhùn yẹn ṣùgbọ́n ẹgba mélòó ló fẹ́ nà hundred mọ́nà hundred wá kó gbogbo bóyá àwọn okùn balẹ̀ àbí balẹ̀ kó bá hundred kó wá ká abúlé kan náà ó ti pé nù ọ̀là tafness. number four àwọn aṣẹ́kọ̀ọ́ number four ṣé ìyàwó alẹ́ sọ pé bàtà ní kí ó fẹ́ jọ mọ́ títí tàfà òun fẹ́ fẹ́ sọ́pọ̀ ni ṣé ẹ lè sọ pé khalwa ta ni ká dúró tọ́lọ́ ọba àlá ṣé mi ò wá tún ní jókòó lẹ̀ nínú ilé báyìí tí ìwà ní lọ síbi nǹkan tí kò ní bá mi pẹ́ mọ́ kí ni màá wálé kálí ayé sí ẹ má lẹ́ni wálé rẹ̀ ṣùgbọ́n ní lẹ́bù tí ò ní ní ọ lára rẹ̀ sí ìtọ́nà ọ̀fẹ́ ni ká dìrọ̀ mọ́ bíi pé ayé wọn ò ní ṣeé ṣe àfọ̀hún a fẹ́ kírun a fẹ́ gbàwẹ̀ a fẹ́ yọ zàká ní ìsinmi ìdí owó bá a bá jókòó lẹ̀ tó bá mú kódà wá àsìwò ò ní débi tó wà owó náà là á fi ṣe a yọ zàká ẹni tó lówó ní ọyọ owó àlà béèyàn gbàwẹ̀ ẹni tó ṣínú yóò ní nǹkan tí kò fẹ́ẹ̀ sónígun ẹ̀sìn tí ò ní ìdí owó ká tó wá sọ bàbá ńlá gbogbo wọn kí àlọ́ fún hajj yẹn fà á ní ìdòwò tó bá jókòó lẹ̀ sínú ilé onímọ̀rìn yìí kí àlọ́ lè ṣiṣẹ́ nínú ẹ̀sìn ìwà ìlú wa ìtọ́nà ọba aláàwí fún wa nínú sórọ́tò ẹ́ ọ̀nà tánsánà sí ìbàkà sórọ́tò Qasas wọ́n ni pé wabtaghi fīmā ātāka Allāhu ad-dāra al-ākhirah wa lā tansa nafsaka min ad ṣùgbọ́n díẹ̀ ni ojú tó ẹ̀bọ̀ mìíràn dúnìyà kọ́líìlì jẹ́ kí díẹ̀ lé ayé tó èèyàn lè wá máa tọrọ díẹ̀ ọlọ́kùnrin ní púpọ̀ kò sí problem ṣùgbọ́n jọ́ tó wọn bá ti ń jẹ́ kí púpọ̀ tóbi jù tó bá rí díẹ̀ òkè dúpẹ́ ìtàbà ń sọ fún wa kì ṣe pọ́n ẹ̀ máa wà ní ayé ẹgbẹ́ ẹni ní kí náà ń wá a máa gbọ́ pẹ́ nìkan ustaz ní ṣiṣẹ́ yunifásitì mo ti lẹ́nìkan tó gbogbo ìyàwó nílẹ̀ nígbà gbogbo ẹjẹ́ gbogbo Yahudi ẹ̀yin náà sì ń kàwé gílẹ̀ ń kàwé èmi ò kàwé Yahudi o mo sì gbogbo Yahudi kò ṣiṣẹ́ fírímọ̀ ní ìsìn ìbéèrè tàfà ìbéèrè yìí kẹnu díẹ̀ ìbéèrè mídùmẹ̀lì téèyàn bá ti rajà èèyàn lè rajà láì tí ì sanwó èèyàn lè rajà láì tí ì sanwó tí wọ́n bá ti pe ẹni yẹn tó tẹ̀sí jẹ́ ọládéhùn pé mo fẹ́ rà ó ti di tiẹ̀ báyìí pàápàá tẹ́ bá ṣe tà yìí this product eléyìí gangan kì í ṣe pé kó wá níbẹ̀ kó fẹ́ ra kan bí kò tó wá gún mi lè èyí tẹ́ ti tà yìí torí pé ta bá ń sọ̀rọ̀ pé òkè èyí tà gánà àti ìmọ̀kúnmí ò ṣe lè lórí nínú omi kò sì lè ta ẹyẹ lórí gíní o lórí òfurufú in tí mo fẹ́ tà fún ọ ní àáyínú sílẹ̀ àní in tó sì fi hàn yẹn kó o ti gbẹ́ni sọ̀rọ̀ wà nígbẹ́ ò change ma tó bá jẹ́ yòó tẹ́ẹ̀tì jọ lágrímẹ́ǹtì irú ẹni yẹn problem tó wá ṣẹlẹ̀ ni pé tuntun yẹn kí o tún gbowó ní ìgbà tó ṣe pé ìwọ àtẹni yẹn kọ́lẹ̀ tó jọ ṣe transaction ẹni yẹn ti gbé wo èmi ò lè dúró sọ́dọ̀ tiẹ̀ ibi tí yẹn ti lè lẹ́tọ̀ọ́ ni pé kó fi hàn ṣe agent gómìnà ṣe kí ni o ìwọ ti kúrò lẹ́ni tí ó ń tajà fẹ́ nìyẹn mọ́ kí ló kù agency fee ẹ sì ti gbọ́dọ̀ nílò àgbéyìntì ìkàlẹ̀ yóò máa jẹ́ kí nǹkan kí ẹ̀ agency ti dá ní ẹ̀sìn wàkálà bá ń ta agent lè báyà ta nǹkan tó o bá ti change gbogbo tí wọ́n ṣe kí ni o tí wọ́n gbélé ẹ lọ́wọ́ iṣẹ́ táwọn àtàlẹ́ ẹ̀ gidi gba àtàlẹ́ àwọn mọ̀wá kìlónà ìwọ́n yìí àwọn ò ṣe é ṣùgbọ́n àwọn àwọn tí wọ́n nínú congregation wọn ganan tọrùn bọ́ nìsín ìgbé wàkálà ẹ̀yìn tí wọ́n kí wọ́n mọ̀ ń pa wàkálà àwọn tí wọ́n mọ̀ ń pa wàkálà dá ń ṣọ́ra ó lè ṣe agent tí ó sì lè ṣe problem tẹ bá ní níbi tó fẹ́ dúdú yìí rẹ̀ ẹja jọ sọ létà ṣùgbọ́n lè gbòòrò aṣọ yìí tó bá yẹ pé ẹ bá ṣiṣẹ́ agent bẹ̀rẹ̀ ẹ kú ní pé ẹ̀ ṣe transaction ẹ ti ṣe agent yìí agent lè bá yàn negotiate àbẹ̀kọ́ torí pé o ti gbé ọjà fún pé lọ́ba ń ta ìbẹ́ bá sì sọ̀rọ̀ yóò wà fún ọ ní agency fee ó ti yé lórí agreement mi wọ́n rò pé tó ẹ pé yẹn ni ìdí bá ilé mi pé ètè ṣe pé mo ti bá ẹni tó ẹ pé ẹ ti jọ nírò àwọn agreement pẹ̀lú ẹni yẹn you can even help the person to sign lẹ́bù mi ni agent mi wà lọ pé iye tí ẹ gbọdọ̀ kọjá rẹ̀ ni kò sì ní fix ẹ lọ́ọ́ pé tọ́ ẹ lọ́ọ́ ta iye tẹ bá ta kájọ yẹjú ẹ̀ níta gbogbo ibi tó bá fìyàn lẹ̀ sí yẹn ni yóò jọ ṣiṣẹ́ ń bẹ̀ so iṣẹ́ yẹn yẹn sì gbọ́dọ̀ kọ́ wẹ̀ dáadáa bá a ìyàrá ti tọ̀ dání. àṣẹ ẹ̀ lè sọ ọmọ ní Abubakar Siddiq àwọn Abubakar gan kìí sókọ̀ ṣùgbọ́n ti dókọ̀ ni tí ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ìyẹn lè sọ àwọn afáàtà sì ń jẹ́ bẹ́ẹ̀ pọ̀. ابن أبي بكر بن الشيخ أبو بكر بن أبي شيبة وجيبة نيسي so ṣé èèyàn tó wá lè fi dínkù sí èèyàn lè fi dínkù sí tó á pín yẹn ń ṣe mùfá al bin ansa tàfáàmù òun retí pé ọlọ́run dáhùn bá ń sọmọ ilẹ̀ àwọn oúnkọ táwọn àfáàmọ ni a máa ń sọmọ oúnkọ tí ọmọ dúwe pa fọ mọ nígbà tá a bá mí ní ẹ̀bẹ̀ ìtọ́jú pàtọrọ fún bí ìpínlẹ̀ láàbùsí gbọ́ngàn ẹ bá lọ ka àwọn tíra àwọn ṣe kàlàbá ní ọkùn wọn ní gbogbo ọjọ́ bá ti mọ fọyàn ẹ má sọ mọ́ ṣùgbọ́n tẹ̀ ẹ bá dọ́dọ̀ àwọn àfọ àwọn Saudi sì sọ́ọ̀lẹ̀ Fawzan sọ́ọ̀lẹ̀ òṣèlú sọ́ọ̀lẹ̀ àìṣẹ́ kí ni túmọ̀ sọ́ọ̀lẹ̀ ẹni rẹ ẹ̀yìn sì ni amọ́sọ̀lẹ̀ lẹ́ni rẹ ká bá wá bí wọ́n wọ́n á ní kí ni o kẹ́ni ilé bá jẹ́ ẹni rẹ ẹ wá máa wo gbogbo ọmọ bá sọ sọ́ọ̀lẹ̀ ọlọ́run sì mọ̀ sí wọlé tóra níyàwó àwọn tí mi mọ́ ohun tí èsè sáálì ọ̀tọ̀ ní sáálì ọ̀tọ̀ sáálì wà tí ọ̀tọ̀ ní gíní o sọ́ọ́lì ó kọ́ àwọn fún àwọn sì ń jẹ́ bẹ̀ yìí wọ́n sì yí ó kọ́ ń padà ọlọ́sì sí wọ́n bẹ̀ tí ò bá eh, dá ọ̀nà kọ́dà ọ̀sẹ́ná ìlà àtàkùnà àfáhùn sọ́ọ̀lì ọlọ́run pè é sọ́ọ̀lì olùjẹ́ pé tẹ ọba ń ka tíra náà ó máa fi ìlàákà ìmọ̀ àkà náà gbé ah bẹ́ẹ̀ jésù ó ní ah ẹ ti takú mẹ́lẹ́jà àwọn sẹ́lẹ̀ òun ní kúránì ló pè yẹn sọ lè àwọn àfáàtà àti kàtírà wọn náà èyí eléyìí mufti diari Saudi kí ló kọ wọn sọ́ọ́lẹ̀ fọ̀ọ̀sà so ló jẹ́ pé ọjẹ́ ah, kí ni ah, ó ti ṣàfọ́mọ́ àwọn àpẹẹrẹ tàfọ́ òrùn náà sí báwọn bìlàmùsà àfẹ́kù jẹ́ ní ire ni èyí bá ti pè lẹ́ni ire ó ti bá ní ìsìn tó sídìkù yẹn ń ṣà ọ̀gbọ̀n èyí téèyàn lè sọ yẹn òun ni orúkọ ànábì pọ̀ mọ́ kúríà ànábì ni ẹjọ́ kọ̀ mi ṣùgbọ́n ẹ̀rọ jẹ́ ẹ̀rọ jẹ́ nínú kúríà kò tẹ̀ bá àwọn àfáà mi fún lálàyé lórí ẹ̀ wọ́n ní ṣé pàtàkì wà láyé nàbí wà tó kú kí ẹ máa sọ pé àbúrú kọ́ sí àwọn kan sọ pé tẹ bá yọ alifa lam kú bẹ́ẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dáa ju táwọn pé pàtàkì ti ní ẹ máa sọ mú ní àwọn ẹgbẹ́ owó ẹ̀ fi lẹ̀ lẹ́nu tó ìwọ tó wá sọ ọmọ rẹ ní kọ́ sínú báyìí wà mú ní àmì wọn làwọn afáàmì yìí ló gbé rárá ẹni tó bá kó Muhammad àti àbúrú kọ́ sínú papọ̀ ẹgbẹ́ kí ni ẹ fẹ́ lójú gan wọ́n tẹ́lẹ̀ kọ́kàn yẹn ó balẹ̀ tó ọba sọ mú ní àmì ọba àsọmọ rẹ Muhammad mo bí ìfẹ́ gbogbo wàhálà tẹ́ tú káàkiri yẹn tó bá lọ jẹ́ pé tí wọ́n wí <laughs> òun làná mi ni a máa ṣe ń kọ́ ẹbí ni èèyàn sì fara balẹ̀ ṣùgbọ́n tó ní ìmọ̀ ló súnyà débẹ̀ a ní pé ìyẹn ni pé dọ́là a máa sọ pé ní ẹgbẹ́ kí ni o zàlù àfa àwọn ọmọ ti dáhùn tọ̀dọ̀ yín náà ṣùgbọ́n ìbéèrè ìbéèrè ó tọ́ ni pé ẹjọ́ gbàtà ní kí ẹ̀kú kúkú ó sàn ju ẹ̀sìn lọ àbíkúláwí náà séèyàn wá lè sọ pé kò ń para wọn bàtà ni a máa tara rárá o ò gbọ́dọ̀ para rẹ ò gbọ́dọ̀ pa ẹ ẹ̀sìn ilé ayé ó kéré nìkẹ́ sí kúrò níbi ẹ̀sìn ti kí ni o ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ láti àmọ̀ sórí rí ọlọ́mọdé àsórí ibú níparí àwọn obìnrin tí ẹ eh, mo béèrè tẹ kójọ lé ní àwọn béèrè ni a sì ti ṣàdéhùn pàdé jẹ ká máa pẹ́ obìnrin tó ń bọ́ta tí ń kọ́ ìyàwó kòránì tí ń ka kòránì síta ẹ̀yin náà ẹbí kí làníyàn ó lò àdìsí tí wọ́n kà ẹ̀káfà kàrẹ̀ ẹ̀dùn ibi tó ti wúlò wọ́n ń dábà ní kún ní mẹ́rin. nígbà tó wà á wọlé tó wá sà fún òun pẹ òṣèlú tó ń pọ̀ tó ń fẹ́ o láwọn ọ̀rẹ́ ìgbàsẹ̀ lè yọ pọ̀ sí o. wọ́n náà sì fẹ́ kó níbẹ̀ kí ẹ̀ kó bàrà yìí àmọ́ níní lára tó bá kan pé ẹ̀ máa kọ́ bá kọ́ àyè láti fẹ́ tó bá ti lọ kà tó fẹ́ kọ́ yẹn. olùkóbìnrin kọ́ sànú ara rẹ̀ àmọ́ àyè tó kùn ìgbà pápá wa ń kọ́ bá òfin sọ̀rọ̀ ní ìdílé ayé rẹ̀ sọ ẹ̀kọ́ ìdílé ìdílé àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀ láwọn lórí nǹkan tá a sì rí ẹ̀rí tá a lè sọ pé rárá kí ló mọ̀ ṣe mùsàmákọ̀ mùsàmákọ̀ máa ń jẹ́ lómi tètè rí tó wá ó sì mú wọn ló dáadáa àwọn ní mùsàmákọ̀ náà sì sẹ́ẹ̀tì píríncípù tẹ́ ẹ bá ti dàgbà lélẹ́kùn kan kò sí wọn àlejò ṣe mùsàmákọ̀ rúùlù ẹ̀ ń bẹ̀ ọba ti ba adé nìkan ìwọ̀n lè ṣe mọ́ torí kọ́ wà ká ẹ̀kọ́ lè jèrè àti parí lẹ́nu ní ìtúfẹ́ ṣe mùsàmákọ̀ fún ọ yí èjì kí a ṣe pé àníyàn rẹ̀ ó yàtọ̀ sí táwọn yẹn lé ní táwọn lé ni pé tá a bá ẹ̀kọ́rẹ́jì rẹ̀ ẹ̀kọ́rẹ́jì rẹ̀ ẹ̀kọ́rẹ́jì rẹ̀ yóò ṣe kí ni o yọ̀ ọ́ hà tó rẹ̀ ti hà tán ìwọ bá ti ṣe náà ní àníjẹ sábà kọ ọ̀nà fún wọn sẹ́ẹ̀tì èyí ìwọ àwọn tí wọ́n ṣe lè máa hà lọ́wọ́ ni láàárẹ̀ lómi òní lọ fi ṣẹ́ yọ parọ́ yóò ṣe kiri gan nítorí wọn lọ sí sábà kọ wọn dàn ó ìpìlẹ̀ ló so insha Allah ó sì kọ́ ọkùnrin sínú gẹ́gẹ́ kóbìnrin náà sínú ẹni ìbéèrè pé ẹ̀dọ́ sexual surrogacy kí la rí sí kí ní Islam sóbi obìnrin ló sẹ́ni ìbéèrè ọ̀tọ̀ ó lè gbé àtọ̀ ọkùnrin mi sínú owó mbùtì ẹ̀ aláwọ̀ kan pè náà ń pè ní surrogate mother wọ́tọ̀ ọ̀bá lè lóyún àwọn ọ̀pọ̀ ní wọ́n ní ọkọ rẹ kọ́ ní oṣù mọ́ wọn ṣùgbọ́n tọkọ rẹ bá ti bá kíní rẹ̀ wọ́n wá gbà àwọn àgbé sínú tiwọn àwọn àbọ̀ bí àwọn kan ṣe nínú ẹ̀sìn kò dáa ìwọ ni zidane tó ní ibẹ̀ ta náà ó pè lọ́mọ ta náà ó pè bàbá ta náà ó pè ìyá ìwọ ẹ̀ gbọ́dọ̀ dáhùn ọlọ́run ní dáhùn subhanahu wa ta'ala muhammad sallallahu alaihi wa sallam.